والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتري ننو ọ̀rọ̀ سواجو síwájú gẹ́gẹ́ bí ó ti ṣe ṣàlàyé fún wa nípa bí ìparun àwọn ọmọ Israẹli ti ṣe wáyé àti bọ́lá ṣe gbé Musa àti àwọn tó tẹ̀lé tí ẹ̀jẹ̀ rí wọn àti bá nàbí Musa alayhi salam ó ti ṣe lọ bọ́lá wọn sọ̀rọ̀ jẹ́jẹ́ ṣùgbọ́n tó ṣe pé ọ̀rọ̀ tó lọ bọ́lọ̀ ọba sọ yìí ó gbà tó ogójì ọjọ́ lọ́dọ̀ Musa bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ níṣẹ́ ni Musa lọ lórí àdéhùn ọgbọ̀njọ́ ilé ìtọ́lọ́wọ́ bàbá ni ṣùgbọ́n lọ́wọ́ bá ó tún fọjọ́ mẹ́wàá kún fún ó fi jógójì ọjọ́ àti bá nàbí Musa ti ṣe tọrọ pò ń fẹ́ rọlọ báwo lélẹ́yìí ṣiṣẹ́ jẹ́ nǹkan tí kò ṣeé ṣe tí ó sì ní í ṣeéṣe láyé ń bí yàtọ̀ sọ́lá àlùkìyàmù táwọn olùgbàgbọ́ òdodo tún ń rọlọ. àti bá nàbí Musa ti ṣe dákú gbọ́nragádá kó tó di pọ́ àtàjì tó sì tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run àti bọ́lá ọba ṣe pẹ̀lú àwọn ẹsẹ̀ rẹ̀ àti àwọn àti gbólóhùn rẹ̀ àti bọ́lá ọba ti ṣe fún ní àtàwùrọ̀ta lórí pé gbogbo nǹkan tí yẹn ń bùkátà fún àwọn ọmọ Ísírẹ́lì níkìlọ̀ àti àlàyé ẹ̀fọ́síwẹ́wẹ́ nípa gbogbo nǹkan ọ̀nà ló pé sínú. Si wà láàtọ̀ lọ́wọ́n bá fún yín ọlọ́wọ́n bá wọn fi yé anabi musa aleyhi salam gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ìgbà tó bá mú iṣẹ́ ọlọ́wọ́n ọba tó bá lọ jẹ fáwọn èèyàn rẹ̀ kì í mà kúkú ṣe gbogbo wọn ni wọ́n gbọ́ tí wọ́n gbà ó àwọn kan bẹ <coughs> ó ṣe pé ọlọ́wọ́n sẹ́rí wọn kúrò níbi kí wọ́n gbọ́ kí wọ́n gbà àwọn ò ní gbọ́ wọn sì ní gbà nígbà tí ẹni tá a fi sẹ́rán tó bá ti yí òun pé iṣẹ́ tá a fi rán mi yí o yóò bẹ nínú àwọn ẹni tá a fi rán mi sí ẹni tí ò ní gbọ́ tí ò ní gbà kò ní bọ́ọ̀n lójijì kò sì ní jẹ́ nǹkan ìyàlẹ́nu rárá fún un torí tí ìyanilẹ́nu láyé ni tó bá bá ní lójijì yóò ti máa pé ókè lágbájá àti tàmẹ̀dù àti dóòlà ń bẹ nú àwọn tọ́lọ̀ ni wọ́n ò ní gbọ́ wọn ò sì ní gbà aláhùn akbar kò sí nǹkan tuntun nù pé àwọn kan ò ní gbọ́ wọn ò ní gbà ṣùgbọ́n tani àti tani àti tani ò ní gbọ́ náà iná padà wàá hàn sí anábìtọ́ lọ́n fi sẹ́ràn. ọlọ́run bá wa ó sọ fún wa nínú àyà kẹfà lé ní ogóje àti àwọn àyà tó tẹ̀lé nínú suratul àròf nípa eléyìí àti àwọn nǹkan míì a'udhu billahi minash shaitanir rajim sa'asrifu an ayatiya alladhina yatakabbaruna fil ardi bighayri al-haqq wa in yaru kulla ayatin la yu'minu biha. وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون nínú àwọn àyà yìí ọlọ́wọ́n bá ń fún anabi musa nírò àti gbogbo ẹni tó létí wípé wọ́n ṣẹ́rí àwọn kan kúrò nídìí àwọn ayé òun òun ò ní jẹ́ kí wọ́n gbọ́ yí àwọn àwíjàre yẹn wọn ò ní gbọ́ yé wọn ò sì ní fi ṣe wà o àwọn àyà tó ń tọ́ka sí títóbi ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa àwọn àyà tó ń tọ́ka sí títóbi àwọn òfin tọ́lọ́run bá fi lélẹ̀ àtàwọn àdájọ́ wọ́n ṣẹ́rí àwọn kan kúrò níbi àti gbọ́ wọn yé àwọn táwọn á ṣẹ́rí níbi àti gbọ́ wọn yé wọ̀nyí. àwọn náà ni almutakabirun àwọn onígbèraga àwọn onímọ́tómọ́tó tí kìí tẹ̀lé tọ́lọ́ ìgbéraga mú wọn má lè tẹ̀lé tọ́lọ́ àwọn ẹni tí wọ́n ń ṣe ìgbéraga sáwọn èèyàn lọ́nà tí ọ̀tọ̀ a sì ti mà ike gbogbo ẹni tó bá ṣègbéraga bẹ́ẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ ẹ̀san rẹ̀. òun náà ní kọ́lọ́wọ́n bọ́ kàn lábùkù pẹ̀lú àìmọ̀kan ẹ̀ríkẹ́ gbogbo àwọn gbéraga náà máa gbéraga sáwọn èèyàn ẹ̀sẹ̀ tọ́lọ́ máa fi san wọ́n ní pé yọ kàn wọ́n lábùkù pẹ̀lú ṣíṣe wọn láláìmọ̀kan yẹ́bọ́lá ti ṣe sọ pé wa nuqallibu af'idatahum wa absarahum kama lam yu'minu bihi awwala marra ó tún sọ ọ́nbó ni níbomi onífẹ́lẹ́ máa záwó àzàgọ́ lọ́kọ́ kọlóòbá nígbà tẹ́yìn bá ti ṣe palẹ̀ mọ́ pé ẹ̀fẹ́ gbọ́ ẹ̀fẹ́ gbà gbogbo òdiwọ́ tí ò ní jẹ́ kẹ́ gbọ́ náà lọ́lọ́run ó mú báyìí gbogbo kùnà tí ò ní jẹ́ kẹ́ gbọ́rọ̀ náà ni wọ́n máa ṣẹlẹ̀ sí i nígbà tẹ́ gbọ́n rí ọkàn yín tẹ́ gbọ́n rí kúrò nídìí òdodo tẹ́ lẹ́fẹ̀ẹ́ ọlọ́run ọba ogun ọkàn yín kúrò nídìí òdodo kò síbi ọkàn yín ó ti ṣe gbọ́ òdodo tí ọkàn yín ó gbàgbọ́ torí ẹ̀ ni apá kan nínú àwọn aṣíwájú wa rere sọ pé la yanalul ilma hayyun wala mustakbir kò sí bó ṣe lè rí mọ́ ò kò lè ní mọ́. ẹni tí tìjú burúkú ń bájà àti ẹni tí gbéraga ń bájà àwọn èèyàn méjì kò sí bí wọn sì lè kẹ́kọ̀ọ́ jàmọ nítorí wípé ẹni tí tìjú burúkú ń bájà ojú ọmọ àti láti pọ òun lọ jókòó òun lọ kẹ́kọ̀ọ́ àti gbọ́ pé wọn pè mí náà àti gbọ́ wọ́n gbádùrò mi ní béèrè irú béèrè kékeré yìí àti bàbá àwọn ọmọ kankan àti gbọ́ <coughs> eléyìí ni ọmọ bá ti onítìjú jẹ onígbéraga ẹ̀wẹ̀ à òun ju agbára fún wọn lọ jókòó mẹ́rin lọ ṣé ẹ lè kó ìdánilẹ́kọ̀ọ́ yẹn wá sínú ilé wa ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ganan rí lóun káwọn ò lè láǹfààní àti gbọ́ lẹ́nu yìí ni lọ sọ̀rọ̀ káwọn ò lè lọ jókòó pẹ̀lú àwọn àyọ ànáàsì ìwọ náà bá sì kó ọba kó gbogbo ẹni rẹ ọba lọ tẹ̀ ta ni pé kíni wọn máa lọ bá mànìgè lọ bá yẹn táwọn èèyàn méjì yẹn ò lè kẹ́kọ̀ọ́ tọ iná ló ṣe jẹ́ kí tọ́mọ bá wọlé ẹ̀kọ́ níṣẹ́ náà máa ń rẹ́kọ̀ọ́ kọ tí ò bá sí àrùn yìí lára wọn òní máa tijú láti kẹ́kọ̀ọ́ ìtìjú dá o àmọ́ tìjú àti kẹ́kọ̀ọ́ o sì níjọ́ nígbéraga kò tiẹ̀ sígbà tó ń dà tọ́ ìgbéraga ni ó mú àwọn eléyìí má lè ṣàǹfààní lára ń tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ náà lápá kan nínú àwọn aṣíwájú sọ pé ẹnikẹ́ni tí ò bá ti lè ṣe sùúrù lórí àbùkù téèyàn máa bá pàdé lọ́wọ́ àsìkò díẹ̀ lórí pé èèyàn ń wá mà àwọn àbùkù kan wà téèyàn gbọ́dọ̀ bá pàdé àbùkù yẹn wá pẹ́ lórí pé èèyàn ń wá mà ẹni tí ò bá ti lè ṣe sùúrù lórí àbùkù wọn yọ sẹ́kù lórí àìmọ̀kan rẹ̀ láéláé ni o wọ́n ní ẹ èsì pé ìfẹ́ kẹ́kọ̀ọ́ yẹn ṣùgbọ́n olùkọ́ yẹn lè wọ́n máa ń kàn yẹn lábùkù lóbúrú tó bá ti lè ṣe sùúrù ọ̀wọ́ àbùkù díẹ̀ tó rí ńgbà tó máa ń kọ́ wàá sì máa gba ìmọ̀kan rẹ̀ ká láéláé nítorí pé ẹni tó ní máa ń kàn yẹn lábùkù yẹn ìwọ ò lè gbárù àbùkù tó náà rí e láyé látàrí pé ó fẹ́ kẹ́kọ̀ọ́ yìí tòbó wa ni wọ́n wọ́ gẹ́gẹ́ bíi tani ìwọ ọba ọmọ ọba ọba ọmọ ọba gan tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ tó bá ṣiṣẹ́ láti kàn àbùkù àìmọ̀kan ni ọmọ gbé ká ìdínú dẹ́ẹ̀ fi rí pé àwọn ọmọ ọba kankan láyé àìmọ̀kan wọn máa pọ̀ bàjẹ́ àyàfi ọba tó bá jẹ́ wípé kò gbàgbàkúgbà láyé wọn ni ó dìjú ra àwọn ọmọ rẹ pé wọn ò bí yín dá ẹ lọ́kẹ́kọ̀ọ́ so ṣùgbọ́n ọlá àpò tí bàbá wọn wà ọlá àyè tí bàbá wọn dúró lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn èèyàn tó ga àwọn ìfẹ́ kẹ́kọ̀ọ́ torí pé ilé lọ bọ́lá ni àwọn ò ní fẹ́ àbùkù àbùkù ń bẹ́nu tí èèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ kìí sì sábùkù kan tó lọ títí náà bá èdè kí wọn rí ẹ ẹnu ẹ ọba gbẹnu lọ rárá wọn ò ní ṣe bẹ́ẹ̀ ọwọ́ àwọn àbùkù náà ni pé aya kàkà gbọ́ tó èsì bẹ̀rẹ̀ sí ní kà bá wọn ọ náà lẹ́lòmíà wà ní wàá mọ́lọ́lá pínpín ni kí ló dé tá a rí a òòrùn jọ ni tí wọ́n sì ń sọ fún lọ ẹ̀ pé ṣé tiẹ̀ di kọ́ á di wọ́n pè nǹkan yẹn ọ̀kan fún ọ lẹ́ẹ̀mẹ́rin ó pé yóò sọ pé mi rò pé lè wá mọ́ so mi rò pé lè wá mọ́ ilẹ̀ ọmọ wa sùn ilẹ̀ ọmọ ọmọ ilẹ̀ sùn ilẹ̀ ọmọ ilẹ̀ sùn ilẹ̀ ọmọ yóò wá di pé tó bá ti wá pẹ́ gan-an ah! àwa ti filẹ̀ fún yín ẹ̀kọ́ yìí yọ ọmọ sọ fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ àfilẹ fẹ̀yìn so ilẹ̀ sùn ilẹ̀ mọ́ àwọn ti wá gòkè àgbà àwọn ti bọ́ lọ́wọ́ ọ̀mọ́kà ní etí ẹ̀dí ni torí wọ́n ti alihamudulilayi àwọn ti mà wọ́n wà á jẹ́ pé kò tó ẹrú tí ó dùn bí tí wọ́n bá bọ́ bàtà àwọn sì gà so torí ẹ̀ tíyàn bá ti lè ṣe sùúrù àbùkù díẹ̀ tí ń bẹ́ẹ̀ di àwọn wá mọ̀ yóò sì lè ṣe sùúrù fáì màkàn láéláé nítorí fàtẹ́lẹ̀ omi fìdá láì màkàn dùn nínú bẹ́yà ìgbà tó ń fi sílẹ̀ ẹ̀kọ́ bẹ́yà ń gbà yẹn èèyàn lọ dáko fún tíjà bí bá dáko fún tíjà sọ ìgbà náà ni tíjà ó tó kọ́ yín lẹ́kọ̀ọ́ sọtú wa lọ dáko rí ọwọ́ adélé ló lẹ́yìn rò ti rí ìwé lánìí ẹ lọ kọ́ bó lọ jẹ́ títí àná àwọn adáko ni ó ní àwọn adáko jókòó ń bẹ àwọn mélòó lèmi náà ká ìbáyìí mò ń ṣe yìí lọ́mọ bá lọ́mọ torí àbùkù ìṣẹ́jú péréte ọjọ́ péréte oṣù péréte ọdún díẹ̀ ọ̀ apá ẹ̀kọ́ yẹn ti àwọn tí wọ́n á jọ bẹ̀rẹ̀ àwọn adẹni ńlá wọn dẹni gíga wọn á gé lágbàtà rí nù tẹlifíṣàn yẹn ah it's my classmate ní gbòǹbẹ gbòǹbẹ lẹ ti classmate nígbà tí wọ́n lọ ọ sọ pé ńgbà tó kó tó sáńsùkú kíláàsì méjì kọ tọ tiẹ̀ bá nù bẹ́ẹ̀ náà nílé kí ó nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá bàbá yẹn wọ́n fi wọ́n sílé kí ó ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé láyé john àǹtó fi dì sí lọ́dọ̀ àwọn míì ìdágbà lérò pẹ̀lú pákọ̀ máa kí ó òun náà ní kó jẹ́ kòbókò inú rẹ̀ ó dùn tùmọ̀ kí ó nù wọn náà ti múra lọ tọmọ náà dira gbígbà tí ń lọ sí yaani tí ń lọ sóde ìjà tí ó wọ àwọn kádígàn tó nípọn sísàlẹ̀ kó tó gbéjà làbí àlè nítorí pé tí a bá bá ra tó bá ń ra ọmọ mi mú pẹ̀lú kòkókò bí kúkú bí yíyẹ wàá pa jùlọ àwọn bàbá bàbá gbàtàwọn náà kúkú mà àwọn ọ̀fẹ́ kọ́ mọ́ ọmọ mà báwọn ò sì mà làwọn sọ pé àtùkú àtàyè rẹ̀ àwọn bá fa ọlọ́wọ́ a máa lò ńlòkulò a máa lu a máa lòkulò bíbára ọ̀rọ̀ ní ti tọrọ bá yá dọ̀bálẹ̀ lọ́mú kòkòkò ẹlẹ́nu mẹ́ta wá ọmọ wà gbogbo bí kálukú bá sí ẹ̀yìn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí o ti kà o yọ ọ̀sà fún lè kí o ẹ lọ́sì lù yín tó bá bẹ́ẹ̀ ni tọ tí ìyẹn bá wà ti torí ẹgbà téèyàn ń jẹun ìyẹn bá sọ pé èmi ọlọ́mọ ọlọ́lọ́mọ tí ọba ṣe yẹn ọlọ́lọ́mọ tí ọba ṣe yẹn torí pé àwọn mọ̀álẹ́ mi náà ó ké ta ni wọ́n ẹsẹ̀ bí wọ́n ń yàn wọ́n lé yín ni wọ́n ti tú láti gbogbo ọmọ pé ó kúnlẹ̀ o ẹtútù wa kúnlẹ̀ yọ wá pé ó kúnlẹ̀ dáadáa òkúkú wa bà mí lọ àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ yóò ti súnmọ́ à yóò ti súnmọ́ pẹ̀lú ẹgbẹ́ tá a wí tùbẹ́sì dàbọ̀ wá wá wá kó o ṣe sá à yọ ọmọ lé ọ bí ìyá ẹ̀gá bá gbọ́ ń bẹ̀ yóò pé ee rúlé ké òun lélẹ́yìí subhanallah tó sùúrù náà ni tonti kọlọ wọn dájọ gbẹndẹ alùkìyàmọ pẹ̀lú àwọn kàwọn o èsì kọlọ wọn fa àwọn náà lẹ o torí pé kèsì kí ó kàn ní ọkọ yẹn gbà mí kàbúrúkú lásán ni torí òun gan náà kí lọ mọ alibá tata yà ánàkùn bí nàkùn tí nàkùn ánú iná ni tó fẹ́ kọ́ ma tó fẹ́ kọ́ ma náà tó ma wá jẹ gbá títí àrí kókó ń tà kọ́. bàbá yẹ kó tó rọ lọ́ọ́ téèyàn ó lè má nàbà fi náyà wọn pàdé ọlọ tó bá sì jẹ́ pé torí ìkórira káfí ọmọ ẹgbẹ́ soso tó kónkó ọ̀dà bí gbà tí ó fẹ́ mọ kí ojú wa lọ fáwọn ọba yá ọ̀dà pé ẹja fi ẹgbà lékún lè kí ọmọ kàkí ọmọ láyé irú ẹ̀ tún wà wọ́n ti fura sí ọmọ pé ọmọ yìí bẹ́ẹ̀ nu rẹ́sẹ̀ ṣe tàtàtàtàtà ọ̀dà bí gbà tí ó fẹ́ mọ kí ó pọ̀ ẹja fẹ́ gbà kó ìkórira lè kí ó sí lọ́kàn irú ẹ̀ wà ọlọ́run ó tún bọ́ lọ́n pàdé tí ẹ kàn ní pé ṣe sùúrù nítorí pé sáàsùn tí ó bá látọ̀ ọbẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé ìdí rẹ̀ kọ́ yóò gbóná sèyàn nídìí láti ṣe sùúrù àwọn ẹni tí wọ́n ń kọ́kọ́ kúkọ̀ tí wọ́n fẹ́ ṣèṣe kùsì àwọn náà ń ká àbùkù kọ́wọ́ ohun tó ba tí wọ́n ń wá bóyá ni wọ́n tó wá wá nǹkan tó ga ìmà ọ̀gá ju gbogbo ń tó ga lọ èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù bẹ́ẹ̀ náà làwọn ọmọ tó lọ sí universities ẹ rí i pé àbùkù tí ń kà wọ́n pọ̀ ó ju ẹ̀kọ́ tá ń kọ́ lọ gangba mi nítorí pé unnecessarily wọ́n kàn lè sọ fún ẹ pé ẹni class wọ́n lè sọ pé two five five ọ wà ní after four àwọn ọmọ ọlọ́mọ láti gbogbo ọ̀nà jíjìn kálukú kóra wọn wá wọ́n bá máa retí olùkọ́ aláìníkànṣe láti after four yóò di after five yóò di after six yóò di after seven yóò di after eight yóò sì máa pe class rep nobody should leave nobody should leave ah ah bí ayé hàk aago mẹ́jọ ti kọjá báyìí ìyà burúkú ọ wa lè má wà má sọ pé òun sọrí á rè fíksì á rè fíksì lecture. ok èmi ṣẹ̀ṣẹ̀ wọ sùkúù ní ẹ̀mí àwọn ọmọ pé rẹ́gbè ńlọ́wà tí wọ́n máa ṣe rẹ́gbè burúkú lélẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń tó máa nìyẹn ní àwọn universities yẹn irọ́ lásán èmi á ṣẹ̀ṣẹ̀ wọ sùkúù ẹ̀mí mo bá ní ah irú jala jala wo èmi ò lè èmi ò rò pé màá lè ah mi lè pẹ̀lú gbogbo rọ́bìṣì yìí o sẹ́mi pé yóò fi àbí kékuku sẹ́kọ́ yìí náà lẹ́ ń lọ kọ́ yunifásitì sá sátífíkéṣàn yìí náà ní sá so tẹ́mi náà ṣe sùúrù kí n ṣe kí ni kí n gba páálí tèmi náà jẹjẹ tọ́ ọba wa ṣe sùúrù fún páálí náà sọ́gbà òkúkú tó ní gbà ọ̀kan ni wọn ọ̀kan ni wọn lè sọ pé ọ̀pàdé òun lọ́nà òun gbé fáìlì lọ́ọ̀ gbá lọ́wọ́ òun wọn wà lọ sí pàdé ní dìpátímẹ́ǹtì pọ́ máa ń jọra ẹ̀ lójú ẹ̀ kọ́sùwò lẹ́ńtìkẹ̀ ẹ̀yìn kọ́sùwò kálukú ọba wọ́nà tó ń fèlì rẹ̀ tí ẹ bá bọ̀ tó ọ àtúmọ̀ àbẹ̀bẹ̀ lórí ẹsẹ̀ tọ́sẹ̀ so torí ẹ gbogbo àwọn nǹkan wọn yẹn tí wọn bá ṣe sùúrù at the end of the day ó rí i pé sùúrù tó o bá ṣe ń gbà wọn ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ àbùkù tí ọmọ wa kàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nítorí àìní sùúrù wọ́n sì bára wọn láwọn chances jẹ láyé. èèyàn ń bẹ tó ẹ pé nítorí àìlèṣe sùúrù ọdún kan ní kùfà kò wá lè ṣe sùúrù tó àjọ ń kẹ́kọ̀ọ́ senior secondary school ní Sudan tó ó wá kọ ọdún kẹta àbíjáde ọmọ yìí ṣe brilliant ọmọ tí ń ṣe kì í ṣolódò àdáwò kan bá látọ̀kan nínú àwọn universities ní Saudi Arabia àwọn wá ti delegate ránṣẹ́ wípé African Islamic Center táwa ti ń kẹ́kọ̀ọ́ ní Sudan kún wá kún wá kún wá mú àwọn ọmọ tó bá nígbìyànjú jù kún fi lọ kẹ́kọ̀ọ́ ní yunifásitì yẹn Sudan ah ní Saudi yẹn. African Islamic Center tó wá di African International University pé kí wọ́n wá mú àwọn ọmọ mẹ́ àwa sì wà ní ọdún kejì ọkọ ọdún kẹta àjáde ó dìgbà tẹ́yìn bá dé fanaliya kó tó nírú opportunity yẹn tó o bá ní náà o lè continue torí university level náà tó wà ń bẹ̀ ń gbà yẹn ọ̀rẹ́ wa yìí ló bá kájú ló bá fi túláàsì kíra rẹ̀ bọ àwọn ẹni tí ilé ẹ̀kọ́ wá sà lẹ́sà pa àwọn ni wọ́n ṣe interview fún ìgbà tó débẹ̀ àwọn bá ní a masha allah la quwwata illa billah ló sì mọ nǹkan báyìí kíláàsì kí náà wà náà rí ó ní kíláàsì wà insha allah expert sùúrù ni wọ́n ṣe ṣe sùúrù ọdún kan náà tọ́lọ́ ń bá kọ́ pé kí wọ́n tún ní ká wá lẹ́ẹ̀mí ó lè wà ẹni tí ọlọ́run pè ká mú. la jazakumullahu khaira ọlọ́sàn ẹlẹ́sàn ẹlẹ́ mi ti fẹ́ lọ Saudiya láti sinmi ẹ ibi tá a wà yìí ẹni ká ẹ̀rí pé Sudan ẹ̀rí pé Sudan ẹ ṣe sùúrù <laughs> ẹ ṣe sùúrù dọdún tí mọ̀ ọ̀sán ara rí ọwọ́ báwọn ṣe gà á tó nígbìyànjú báyìí tó ṣe kíní báyìí ok má kí ni orúkọ rẹ agbájá ni wọn sì kọ ọ lẹ ó rò pé ó ti gbẹ wọn ti gbà wọn. báwọn ṣe wọ bàálù tí wọ́n padà sí ìlú wọn lòun náà tẹ̀lé owó jọ lọ́ba wọ bàálù lọ́ba lọ́ba wọn Saudi ya wọn ò tí ì ní ọwá o kẹ́ẹ́ má wo wa ń wára o tí mú ní ta ọbẹ̀ ń padànù nítorí pé bí à ń ṣe ń gbọ́ àdúndùn tí ń tí ń ṣe fíkàfíkà sí wa mú yóò dùn pọ̀ yóò dùn pọ̀ yóò dùn pọ̀ bàbá sì tọ̀bẹ̀ ń padànù bàbá dùn lẹ̀ bàtó dáhùn à àwọn abẹ́kọ̀ọ́ tí wàá lọ tó ń bá dán eighty eight eighty nine ninety kòkó fìrí pé wọ́n gbà wọ́n àwọn ọmọ tí wọ́n wá mú lórí tí wọ́n dé <laughs> àwọn dé kálukú láti kọ́ńtìrì tiẹ̀ lẹ́yìn tí wọ́n ti kálukú ti padà wọ́n tún pè wọ́n lórí pé wọ́n lọ Saudi yà àwọn àlọ́ gan sí Mẹ́kà Sudan ò ti padà sí máa nàìjà ò sì ṣe fàbọ̀ sí Saudi kún máa fi ká máa forí pamọ́ tí wọ́n bá rọ ọmú tí wọ́n fọ́ wọ́n wè tó fi gbé lu àwọn ọmúra lọ bá wọlé kí lọ́wọ́ à ń gọ́ ká sí torí ẹ̀wọ́n náà tó fẹ́ tí ọmúra lọ gọ́ títí dásìkò ájì tí wọ́n bá rọ ọkú wàlẹ́ yìí ó pohùn sí òun gbé ẹlẹ́wọ̀n ni ẹ̀wọ̀n ni ọba dé ẹ̀wọ̀n lọ́ba dé ni tọ́ lédè kúkúrú ó pé ìwà ń wára yìí ló ń wà làwọn adé fáínàlì yá inú wọn tún kó àwọn náà lọ sí Saudiya ká lọ sí ọmúra tó gbé tó bá dé fáínàlì yá wọn tún kó lọ sí ọmúra náà kó tó wá sí fáínàlì exam àbẹ̀tọ́gba àpàdé lọ ah, ẹ̀yin bẹ́ẹ̀ bì àti pẹ́yìn náà wà àwọn ti kọ́ àwọn ti parí tó bá yẹ pé wọn náà ṣe sùúrù pẹ̀lú wa ni àbájọ wà ní lónìí wọn fẹ́ kánjú rí Kaaba àwa wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rí tọ́ lẹ́yìn rẹ̀ bá ṣe padà sí Sudan ní yunifásitì kan ní Saudi àrùn délégéètì rẹ̀ wá pé àwọn ọmọ tí ó tún jáde lọ́dún yìí èyí tó wọ́n bá wà nù wọn kó tó wá ṣèdánwò fáwa so wọn á gbà wá àwa wá di ẹni tó lọ Saudi yẹn ọfíṣàlì tá à ń lọ kẹ́kọ̀ọ́ òun wá ń bẹ lórí pé lónìí ìwé ẹ̀rí senior secondary school kò ní ambosibosi university tó níyì chance ńlá wá sílẹ̀. Si lágbọn ibi tó ti wá ní nàìjíríà yìí wọn wá ń yan àwọn ọmọ tó lọ sí ẹwọn kí chance pọnlẹ haúsá kẹsẹ bíi báyìí tó bá ka kí wọn mọ ọ̀pọ̀ kan bàgbésí ayé jẹ ní láàrin yorùbá ìwé gan tẹ ń kà sẹ fi rí sẹmọ. so nílẹ̀ haúsá ọmọ tó bá fi lè ní chance tó bá fi lọlẹ̀ lárúbáwá èèyàn mélòó náà ní kẹ́kọ̀ọ́ mbẹ chance ni so ẹni tó wá gba ipò gómìnà mbẹ wá fi máa fún wọn kò ńláńlá

torí pé ọmọ ọlọ́mọ burúkú náà lọ́jọ́ tiẹ̀ ọmọjọ́ ti páálí wọn wúlò lẹ́nu kan bárakùnrin yìí bí ṣe wá ń jẹ kàbá máa nù nígbà tábà máa wúlò mọ́ rárára gbogbo tí ẹ̀ bá ti fẹ́ ṣe láyé pàápàá ẹ̀kọ́ yìí so èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù ntí máa ṣèyàn nídìí rẹ̀ bí àbùkù bí ntẹ́yàn máa bá pàdé bí ìwọ̀sí ó lásìkò ó lásìkò tí èèyàn bá ti lè kọjá rẹ̀ ọ̀parí nù torí àwọn máa ń sọ tí ọmọ bá kẹ́kọ̀ọ́ tó fẹ́ gboyè bí ó fẹ́ gba masters degree àbí ó fẹ́ gba phd so ní aljamiatul islamiyya ní Madina so ní hall ńlá tí èèyàn ti máa ń defend ìwé tó bá kọ tí gbogbo èèyàn wà wòran agati akẹ́kọ̀ọ́ tó fẹ́ gboyè ó jókòó lé tí ó ti kojú àwọn ẹni tí wọ́n máa bí léèrè nípa ti fún tẹ̀dọ́ńdọ́kọ àwọn olùkọ́ wa máa pè ní kòrìsíyò hawani àga àbùkù wákàtí kan ẹnìkan àbùkù ti wákàtí kan ni ó lè ju wákàtí mẹ́jọ lọ but ọ̀wọ́ òní náà ní tó bá ti lè parí ẹ̀ wọ́n bọ́ so tọba wa ní ẹ ẹjọ sà gbogbo òbẹ̀rẹ̀ tẹ̀ ń bí mi ẹ sẹ́fẹ́ sọ fún mi pé mọ̀ tuntun mọ̀ ẹ mọ̀ ń pa tí mo kọ jù mí lọ ni àbí kí ló ń sẹ́yìn à rà dìde kọ́ máa lọ kó pálí rẹ ó ti gbàwé ẹ̀rí nù <laughs> so ó ṣe sùúrù ike mi wọ lọ jàre ẹni tí ń bí ọ léèrè lọ́jọ́ bí ó tún máa sọ pé ọlọ́wọ́ san ilé san rí ọ̀tẹ́ ẹ bá wò dáadáa ẹ bá rí i pé kíni kíni tá a bá wò dáadáa tó a bá gbé ẹnu ẹ sọ̀tọ̀ jazakumullahu khairan. <laughs> tòkí wọn wá sọ pé ẹ èmi mọ wà lórí òótọ́ kẹ ẹ máa wo nǹkan bí ẹnìkan ní wá sí nígbà tí wọn wá sí wọn ṣe interview fún bí kéèyàn kọ́ ẹ̀kọ́ ṣẹríya ìgbà tí wọn ṣe interview fún gbogbo tó ti mọ ẹ̀kọ́ ṣẹríya bí fíkì òbí òṣòlù fíkì òbí kọwáì bí kíníkan òbí lérè wọn á bí lérè tọwọhíd tọwọhíd tọwọhíd lọ́wọ́ á ní ẹdúró náà torí pé gbogbo béèrè ń sàṣàlẹ̀ torí dáhùn ẹdúró náà a síbẹ̀ nínú application tí mo kọ ebí ẹ̀sìn rí photocopy certificate mi wípé nǹkan tí mo kọ́ ni specialization mi ni why tẹ́ bí mi lè special. gba specialization ah ìwọ ló dictate fún wa ni n tó wù àwa làwọ bí ọ ṣe bí wọn lọ fẹ́ máa gbowó wa <laughs> so ó túmọ̀ sí pé ẹ já kíyèsí inú ìgbésí ayé wa àwọn nǹkan kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣe sùúrù fún un sùúrù ìṣẹ́jú díẹ̀ àbùkù láéláé ló máa ń bí téèyàn bá ti lè ṣe sùúrù ìdí sínú tó fi jẹ́ pé kìí ṣe gbogbo àwọn ẹni tó bá bẹ̀rẹ̀ sí ní wá mà ni wọ́n máa lè ṣe sùúrù kọ́dọ̀pin kálukú yóò ní nǹkan kan tọ́jà kulẹ̀ níbì kan ẹnìkan tún lọ jùlọ ọ̀nà ní tọ́jà kulẹ̀ ẹnìkan tún lọ jùlọ ọ̀nà tún ní tọ́jà kulẹ̀ torí a ṣe sùúrù a ṣe sùúrù. lórí nǹkan tá à ń wá ntẹ yẹn ń wá ma gọ yẹn ṣe gọ ṣe gọ ti rí tán yọ hàn gbogbo yẹn pọ̀ gọ ṣẹlẹ̀ ìjẹba ọlọ́wọ́n bá ní àwọn ẹni tí ń ṣe gbéraga ètò lọ di gbogbo eléyìí ni pé gbéraga ẹ̀jẹ̀ yẹn kẹ́kọ̀ọ́ ìgbéraga ẹ̀jẹ̀ yẹn kẹ́kọ̀ọ́ torí ẹ máa kíyèsí àwọn ọmọ tí máa ń lọ sílé tó bá ti ń di pé ọmọ ogé fẹ́ pọ̀ ju ẹ̀kọ́ ti ń lọ ẹ tètè máa kọ́ fún o torí kẹ́ni tí ń kẹ́kọ̀ọ́ tó bá yẹ kó ge ló fi síwájú wà láìpẹ́ ní lè kẹ́kọ̀ọ́ ìgbéraga ti ń wọnú ọ̀rọ̀ rẹ̀ nù tẹ́bá sì kíyèsí pé ọmọ bí tí gbogbo yẹn bá jókòó sí kò ní fẹ́ jókòó mbẹ̀ kò ní lè fẹ́ lọ jókòó tàǹgbà tí gbogbo yẹn wà nínú yàrá akẹ́kọ̀ọ́ nílé gan gbogbo ọmọ jókòó lọ́dọ̀ bàbá wọn màmá wọn jọ ń sọ̀rọ̀ ọmọ wọn lọ jókòó ta ẹ̀kọ́ fún ọ torí pé ìtìjú burúkú òun lè mọ̀mú lè kẹ́kọ̀ọ́ lọ́ba délé ẹ̀kọ́ so gbogbo àwọn kan yẹn èèyàn mọ̀ study àwọn ọmọ nafsiyan psychologically so lèèyàn fi mọ̀ ẹ́ pé àwọn nǹkan tí dínni lọ́nà láti kẹ́kọ̀ọ́ kò sí fọmọ títí ju bá tún ti pọ̀ ju ọmọ ní kẹ́kọ̀ọ́ sàlàyé nǹkan tó wà wájú rẹ ìkọjú agbọ ọwọ́ ò ló fi ń bojú kékeré mo ní kò sọ̀rọ̀ ọ̀dà àtàwọn ta ló sọ pẹ̀lú ẹ̀rùn so gbogbo nǹkan yẹn ẹ̀ ń gbọ̀n nǹkan pípọ̀ nù lára ọmọ yẹn hàn tẹ bá gbogbo yẹ ni òní ma látàrí so wọ́n ní kéèyàn wá sàlàyé nǹkan ó mú pẹ́ẹ́nì ó kì bọ̀rùn ewé ẹ̀ ń kan léni máa pákó ó pé bẹ́ẹ̀ mo fẹ́ tọ́ ọ bá yọ kíní kò gbéraga fẹ́ máa dà láàmú ẹ̀ bi léèrè nǹkan fọ́ dákàrà dì gbéraga ẹfi nǹkan gbá ọwọ́ rẹ̀ kékeré torí tẹ́ ẹ̀ bá mójútó tó bá fi lè dára ọmọ òní lè kẹ́kọ̀ọ́ ọlọ́ni àwọn onígbèraga àwọn onígbèraga òun sẹ́rí wọn kúrò níbi àwọn àyà tó ń sọ̀kalẹ̀ òun níjẹ́ wọn gbọ́ yìí o tó o bá sì ti gbọ́ nǹkan yìí bó ló ṣe fẹ́ lò tó o bá lọ fẹ́ lò gan yóò di kọrí nkọ̀dí torí ẹni Sufyan ibn Uyayna nígbà tó wọ àyà yìí sa asrifu an ayatiya alladhina yatakabbaruna fil ardi bighayri alhaq ó ní tuma rẹ̀ lọ́dọ̀ tó ó ní pé anzi' anhum fahma alqur'an wa asrifhum an ayati gbogbo Sufyan ibn Uyayna ó ní tuma rẹ̀ ní pọ́lọ́ òní jẹ́ wọn lágbóyè alukur'an ọlọ́run ó sì sẹ́rí wọn kúrò ní alukur'an torí pé báwo ni alukur'an ṣe fẹ́ jókòó sára onígbèraga fẹlẹ́ ìtumọ̀ sí pé ìgbéraga èjì atẹ́gbẹ́ ìgbéraga èjì anímà kí ni ìgbéraga ara kúrú ó wá fẹ́ gbéga ara kéré ó gbéga ara kúrú ó fẹ́ ara kéré ọwọ́ afẹ́ gbé tóbi so eléyìí náà ń pè ní ìgbéraga so ṣùgbọ́n nínú orúkọ ọlọ́run ni al-mutakabbir al-mutakabbir ọ̀bọ onígbéraga ó yàtọ̀ sí lágbájá yìí onígbéraga ni nínú àwọn èèyàn ó yàtọ̀ nítorí pé ọlọ́run ọba ga ju gbogbo ntọ́ ga lọ ọwọ́ ajé ọba onígbèraga gẹ́gẹ́ bí pàápàá rẹ̀ ti rí ọ̀pọ̀ yìí wa kò sí tuntun nínú pọ́lọ̀ ń jẹ́ onígbèraga torí pòun lọ́ba tó ga ju gbogbo ntọ́ ga lọ ọba tó tóbi ju gbogbo ntọ́ tóbi lọ ọba tó gbangban ju gbogbo ntọ́ gbangban lọ tẹ́ máa sọ pé onígbéraga ni eléyìí ń sọ fún wa nípa bó ti ṣe rí ní pàápàá ni yé ṣe pé ọfẹ tara rẹ̀ ọfẹ tara rẹ̀ dantí kò jẹ àmọ́ tó bá pèèyàn lónígbéraga ọfẹ tara gbéraga dantí kò jẹ ni mo rò pé àríyàtọ̀ tó wà ń bẹ̀ torí ká má sọ kí ẹ ọbọ onígbéraga lọ́lọ́run ìyẹn ni pé kò kúkú ga tẹ́lẹ̀ náà wọ́n fẹ́ gbéra rẹ̀ ga ni kò kúkú tóbi tẹ́lẹ̀ ó gbéra rẹ̀ tóbi ni kò gbangba tẹ́lẹ̀ náà ó gbéra rẹ̀ gbangba ni a'udhu billah ọlọ́run bò rí bẹ́ẹ̀. ju gbogbo ga òun lọ́ba tó tóbi ju gbogbo tóbi gbangba ju gbogbo gbangba torí bá ni pé òun ni ọba onígbéraga òun lọ́ba tó tóbi ju gbogbo torí pé ntọ́ sẹlẹ̀ gangan bọ́lọ̀ ń ṣe rí ní pàápàá ẹni tó mọ orúkọ yẹn yàtọ̀ séèyàn ntọ́ òní ló ń pè mara rẹ̀ ntọ́ òní ló ń pè mara rẹ̀ bí kọjá pé wọ́n sọ pé ọ̀jọ̀gbọ́n yìí o ọ̀jọ̀gbọ́n ti ń lọ yìí o wọn náà bá wẹ̀yìn wọ́n sì ti mọ̀ ọ́ lágọ̀ọ́ pé àbàbà. Ah, ah, ah, ó àlè jẹ́ pé wọ́n là ń pè lọ́jọ́ pọ̀ <laughs> so because ó ń pera rẹ̀ nìkan tí ọ̀jẹ̀ nù yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá wa so eléyìí jẹba. aya yìí ọba àwọn onígbèraga wí ọba àjẹ nínú àwọn èèyàn anabi Musa kò bá jẹ́ nínú ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam pé onígbèraga ò ní lè kẹ́kọ̀ọ́ gbogbo àwọn olùmọ̀láyé tẹ̀ ń rí yìí wọn ò nígbèraga ni wọ́n fi lè kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ṣeéṣe kí wọ́n má nígbèraga tí wọ́n fi rẹ́ kó wá jẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ tán wọ́n mú gbèraga má ṣe wọn orúkọ afura torí pé ẹlòmíín nísìnyí ọlọ́run lọ ọ̀rẹ́ kọ̀ọ̀kọ́ torí sọ wá pé gbéraga ń da láàmú yóò pọ̀ òun ni máa kọ́ kíni lọ́dọ̀ tani so kò sí bẹ́ẹ̀ ó fi kọ́ kí wọ́n á lọ dé tó yẹ pé ńgbà tó wá ní màtánì gbéraga wa bẹ̀rẹ̀ eléyà burú ńlá ni ó túmọ̀ sí pé ṣètọ́ọ̀nì bá a lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó ní màtá nítorí sì máa ń ṣẹlẹ̀ tó yẹ kó ṣẹlẹ̀ lódodo ni pé lẹ́yìn tí èèyàn bá ti ní màtá ṣètọ́ọ̀nì lágbára lórí ẹ̀ nítorí pé ṣètọ́ọ̀nì gbogbo ète tó wù kó lè gbé wá níṣẹ́ ló máa ń sábà rí aláìmọ̀kan mú púpọ̀ ṣùgbọ́n ẹni tó mọ̀ kò rọrùn fún láti rí mu irú ẹ̀ náà sọ pé fa inna faqihan wahidan mutawarri'a ashaddu ala ash-shaytani min alfi abidi olùmọ̀kan tó olùpáyọ̀ ọlọ́run ó burú lórí àṣetán ó léwu lórí àṣetán ó wúwo lórí àṣetán ju ẹgbẹ̀rún ẹni tí ń kàn sí lọ́run pẹ̀lú àìmọ̀kan lọ. báwo wá lọ jẹ́ tọ́gbìngbà tó wá kẹ́kọ̀ọ́ tán tó yẹ kó o ta ṣetán láyà gbà náà ṣetán tún á rí ọmọ. ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fà tán fi máa ń gbéraga lẹ́yìn tó bá kẹ́kọ̀ọ́ tán òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹni bó ẹ̀jẹ̀ bó ẹran abú ìbẹ̀ lára wọn ìjẹ́ni bú ìjẹ́pẹ́jẹ́ bú ẹran bú ń bẹ lára wọn náà fi máa ń gbéraga nítorí pé ọmọ àwò nísìn pé òun ló ń gbọ́n tán òun ló ń mọ̀ tán ló ń fi wà nípò tó ń wà ló fi nímọ̀ tó ń ní tí ó ti gbàgbé pé kul bi fadlillahi wa bi rahmatihi fa bi dhalika falyafrahu àdúlọ́ ọlọ́run ìkẹ́ rẹ̀ lọ́lọ́run fi sàánú rẹ̀ kìí ṣe pé torí ọjà mọ̀ kankan wàláhi tàlá kìí ṣe torí ọjà mọ̀ torí fi jẹ́ pé tẹ́lẹ̀ máa ṣe ní màsí bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀bá rẹ̀ yẹ kó máa pọ̀ sí nítorí pé àkọ́kọ́ ìmọ̀ǹga ó tó ó tó sẹ̀yìn léegun ẹ̀yìn téèyàn fi máa mọ̀ pé kí ni mo mọ̀ gan ń pè so kò wá ní jẹ́ kí ọjọ́ pé ọmọ yọ lẹ́nu tí ẹ bá wá ní màtà ìtìjú kìtìjú kò tún gbọdọ̀ bàjá tí yìí jẹ́ kéèyàn ó lè ṣàlàyé ńtọ́mọ̀ fún yà ṣe lẹ́yìn náà tó burú lẹ́yìn tó ọmọ ó yẹ kí lè sọ fẹ́ lómi ó wá ní ojú àwọn èèyàn ni màá fa èsì pé yẹ kí n sọ fa ojú kí ni tó ẹ ojú tẹ ń tì mí ojú ń tì yàn kọ́ mọ̀ pé ọmọ ta ni ọmọ ta ni kìnnì àní wọ ìwọ làwa ń sọ kí sì bàbá rẹ so a gbọ́dọ̀ tún á jẹ́ kí léyìí kọ́ hàn wá lé mà á gbìyànjú láti ṣàlàyé níta bá mà lójú wọn bá ti sẹ mà. ọlọ́ni wa in yaru kulla ayatin la yu'minu táwọn onígbèraga bá gbogbo àmì látọ̀dọ̀ ọlọ́run wọn ò ní gbàgbọ́ o gbogbo àmì téèyàn ríru rẹ̀ téèyàn fi gbàgbọ́ wọn ní gbàgbọ́ èsì máa rí màlẹ́kà tó ń sọ̀kalẹ̀ tí mú tíra bọ̀ wá bá nàbì tó sọ́tò wọn ọ̀gá ẹni gbogbo ilé wọn kàn sùn wá lójú gbogbo àmì wọn bá rí wọn ní gbàgbọ́ tó bá gbá àlìjáná àwọn tó ń gbé náà àwọn wọn nìkan ni àlá lásán àwọn eléyìí tí wọ́n ti ta pín àwọn tó ṣe pé ọlọ́wọ́n bá fúnra ara rẹ̀ ti sọ pé àwọn òun fúnra ara òun ló wọ́n sẹ́rí wọn kó òǹdí àti gbọ́ yìí òun fúnra ara òun ló wọ́n sẹ́rí wọn kó òǹdí àti tẹ̀lé tá a bá rí gbogbo àmì láyé yìí wọn ní tẹ̀lé. tọ́ gẹ́gẹ́ bó ṣe sọnù àyà mi innal ladhina haqqat alayhim kalimatu rabbika la yu'minun àwọn ẹni tí gbólóhùn ìyà látọ̀dọ̀ ọlọ́run ti sẹ lórí wọn pé wọ́n jìyà náà ni wọn ò ní gbàgbọ́ wọn à ní gbàgbọ́ ìdí nìyí tó fi jẹ́ pé ẹ gbìyànjú pẹ̀lú ẹlòmí títí títí títí tí kọ́ gbàgbọ́ kó ṣe islam yóò máa sọ pé ah ẹ bó ń sọ̀rọ̀ mi islam kò sí tó ń fi ṣe òun ò rí pọ́nà wà ń bẹ̀ fún pọ́nà wà ń bẹ̀ fún gbogbo èèyàn yóò sá lòun ò ṣe náà títí tí olórí ibú òfin kú. ọlọ́ni walau ja'athum kullu ayatin hatta yarawu al-'adhab al-alim tí gbogbo àmì bá wá bá wọn olórí ibú ò ní gbàgbọ́ títí tí yẹ èdè àti àbáwá débi firaun náà ni àti àdé tán sáwọn kó náà ló ń gbàgbọ́ gbàgbọ́ wèrè ẹjẹ pé ńgbà tí onílàákà yìí lọ gbàgbọ́ sọ wá nítumọ̀ kò nítumọ̀ àtọ onílàákà yìí kí ló dé tó gbàgbọ́ ọlọ́ni àṣà déédéé mú wọn mọ́tẹ̀ lódodo àṣìṣà déédéé mú wọn má gba òdodo lódodo tó ń ti gbogbo àwọn àmì tó kín òdodo lẹ́yìn téèyàn ríru rẹ̀ téèyàn fi gbàgbọ́ bí yorùbá jẹ́ wípé dhalika bi annahum kadhabu bi ayatina nítorí pé sábàbí ni pé wọ́n ti pé ọ̀rọ̀ Ọlọ́run ní tẹ́lẹ̀ náà nítorí pé ní báwo ló ti wá sọ pé ó tún dòdòdò wa kanu anha ghafilin wọ́n ti fi ìgbà púpọ̀ fọ́nú fọ́ra kúrò ń bẹ̀ wọ́n mọ̀ bá wọn sọ̀rọ̀ ọlọ́run wọ́n kọ̀yìn sí ni pé kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ kí máa sáwa ni wọ́n ń bá wí jàre tọ́ àwa náà káwọn bá jọ kan nu wọn mọ̀tà máa ń bá wa sọ̀rọ̀ ọlọ́run ká má fi tipa làbá rẹ̀ torí ẹni ibú náà ni òṣìṣẹ́ rẹ̀ ẹnìkan kọ́ ní ọ̀bọ̀ ṣe tiẹ̀ oníkálukú ni ó ṣe tiẹ̀

ọlọ́ni walladhina kadhabu bi ayatina wa liqa'il akhirati habitat a'maluhum gba tó pọ̀rọ̀ lọ́wọ́ bá nírọ́ tó ń sì sọ pé kò sí gbèǹde kankan kò sí gbèǹde ọlọ́ni gbogbo sí àwọn bàjẹ́ o ẹnikẹ́ni tó bá ṣe tó tẹ̀síwájú pẹ̀lú ìwà burúkú yìí títí tí kò fi kakún lẹ̀ gbogbo sí ẹ̀rẹ̀ bàjẹ́ iṣẹ́ bàjẹ́ kí wọ́n á ní tí ẹ̀ ń retí àti gbẹ̀san lórí rẹ̀ níjọ́ gbẹ̀ndà òkè àwọn kò sí nǹkan kan torí pé ntí èèyàn máa retí àti rẹ̀san bẹ̀ kò sí so fàámàdà tó ti zà kí wọn ni wọn sàn án lẹ́san lórí ẹ̀ nìyí gbogbo sẹ́ ti bàjẹ́ tẹ̀lé ìtumọ̀ sí pé gbogbo ẹni tí ọba pera rẹ̀ mùsùlùmí tó a sì ń bá sọ̀rọ̀ ọlọ́run nípa àwa burúkú kan ti ń ṣe tí wọ́n sì ń fi àwọn ẹ̀rí hàn lórí pé nǹkan yẹn ọ̀dà ṣùgbọ́n tó kọjá lẹ̀ pé n tó ń sìn náà ló wọ́n máa ṣe tó ṣe bẹ́ẹ̀ tó pé ọ̀rọ̀ ọlọ́wọ́n bá nírọ́ lẹ́sìn àjọ ah, gbẹ̀ndà kí àwọn kékeré gbẹ̀ndé kìnnì a'udhu billah onítàn èsì pé yọ ya kẹfẹ́rí lásán gbogbo sẹ̀rẹ̀ bàjẹ́. hali yujzawna illa ma kanu ya'malun ọlọ́run bá wa kì í sàlábòsí kò sí nǹkan kan dábì sàwọn lẹ́sàn-án eléyìí jẹ́ istifhamun inkari ay la yujzawna illa ma kanu ya'malun èèyàn nígbẹ̀sán kan àfi lórí tó bá sí o ẹ jẹ́ àjọkọ́ ní kálukú wo furasí tó ń ṣe lónìí o iṣẹ́ wo lẹ́ ń ṣe lónìí náà lọ́lọ́run fi san yín lẹ́sàn-án lọ́la eléyìí tó túmọ̀ sí pípé ndé alùkìyàmà níta bá pàdé ńbẹ ó yẹ káwọn náà tún máa fura rẹ lẹ bí mo ṣe rí yìí o tí mo rọ adá níwọ̀nba o bóyá tó lọ́n bá sànú mi o bóyá mo lè rà àlùjáná bí mo ṣe rí yìí o tí mo burú jọjọ yìí o bóyá tó lọ́n bá fi dọ́gba ṣe fún mi o iná ni o oníkàlùkù yẹ kọ́ máa rò torí pé kálukú alọ́mọ tó ń ṣe kálukú alọ́mọ tó ń hù níwà máa wò lẹ̀ dúró lórí pé àwọn èèyàn ń wọ ọlẹ́ni rè bíbí wọ́n mọ́ra rẹ lẹ́ni ibú wọ́n sì ń wọ ọlẹ́ni ibú ṣùgbọ́n wọ́n mọ̀ pé rere ni wọ́n mọ̀ sí tó ní kálukú kọ́ yẹra rẹ o kó tó di pé wọ́n ṣàyẹ̀wò fún kálukú. jẹjẹ mọ̀ pé lẹ́yìn gbàtà nàbì Musa aleyhi salam tó lọ síbi tí ó ti bọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá rẹ sọ̀rọ̀ anabi musa ọpẹyìndà ojú ọtẹyìn mọ ó fi ọ̀rọ̀ àwọn ọmọ israẹli ó fi lé ọmọ ìyá rẹ̀ haruna lọ́wọ́ harun tó náà jẹ́ nabiyyan rasula anabi ọlọ́run ìránṣẹ́ rẹ̀ ó ní wọ́n harun wọlé dèmi o sẹ́yìn dèmi kí n tó dé o gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam bó ti ṣe sọ fún Ali ibn Abi Talib radiyallahu anhu pé ama tarda an takuna minni bí manzilati haruna min musa ṣé ìwọ náà yọnu sí pé kó dà gẹ́gẹ́ bí haruna ti ṣe jẹ́ sí musa kí ìwọ náà dà bẹ́ẹ̀ lọ́dọ̀ mi anabi sọ fún ali ibn abi talib <coughs> radiyallahu anhu ọ̀rọ̀ yìí àwọn ṣíà akhzahumullah wọ́n sì lò wọ́n ní ibi lànà bí sallallahu alaihi wasallam pé wọ́n àlè wọ́n fẹ́ kọ́ dàbí musa ṣe jẹ́ dàbí harun ṣe jẹ́ sí musa ọjọ́ bẹ́ẹ̀ sí nítorí pé ńgbà tí anabi musa lọ bọ́lá sọ̀rọ̀ harun ló wọlé dé àwọn ṣíà wa pé ìtumọ̀ rẹ̀ ni pé tánàbí bá ti kú o kí aliyu jẹ khalifa pẹ̀ntẹ́ àdéhìyẹn tọ́ka sínú àwọn alùsùn náà sì ní rárá. ẹ kọ́kọ́ gba gbogbo àdìsí ànábì gbọ́ náà kì pọ́kàn lẹ́mù ẹ pa yòókù tì tọ́lá àwọn sábà tẹ ni wọ́n ti ya kèfèrí náà wọ́n gbà wá gbọ́lẹ̀ yà fẹ́ lò gbọ́lẹ̀ yìí lò tómi ò ṣe lò tìbá ànábì náà ló sì sọ nígbà tí ikú dé ẹ pa Abubakar kó lè má mú fáwọn ẹ pa Abubakar pé mo ní kọ́ máa ṣe lè má mú fáwọn àlíyù náà ń bẹ́ ńlẹ̀ wọ́n sọ pé kí wọ́n sọ fáàlì yìí bẹ́ẹ̀ náà ni níbo lẹ́yìn wà nígbà tóbìnrin kan wá tó wá ń ṣèbéèrè nípa kankan lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi ní padà wá lọ́la ó ní tí mo bá dé lọ́la tí ń rí ọkọ ó ní lọ́ọ́ bá Abubakar anabi ọ̀sọ̀ kókó lọ́ọ́ bá àlè tọ́. ẹni dáná bí fa kalẹ̀ kọ́ máa báwo wá ni ò ṣe tọ́kọ́jẹ́ kó ń lọ lẹ́tọ̀ọ́ sí kọjá rúlé ànábì jù nínú gbogbo àwọn sàhábà tó eléyìí ọjẹ́ èrò àwọn ahlu sunnah wal jamaa Abubakar òun náà lọ lọ́lá jù nínú ìjọ yìí òun náà sì lọ dodo Abubakar Umar náà Uthman علي بن أبي طالب رضي الله عنهم جميعا tó lílọ tá nàbí Musa lọ àwọn èèyàn Musa àwọn màtí lọ fi nǹkan ọ̀ṣọ́ eléyìí tó ṣe pé wọ́n yá lọ́dọ̀ àwọn akọbọọd lọ́dọ̀ àwọn akọbọtu misr lọ́dọ̀ àwọn ẹ̀yà misra nǹkan gold tí wọ́n yá lọ́dọ̀ wọn tí wọ́n là pẹ̀lú rẹ̀ sọ́dọ̀ òkun ńlá wọ́n ti fi gbẹ́ ère wọ́n fi gbẹ́ ère ògèdèǹgbé màálù ọmọge màálù ìgbà tó gbẹ́ ère ògèdèǹgbé màálù yìí báyìí ìgbà tó ń pò wọ́n ń po gold yẹn wọ́n ń po pọ̀ wọ́n ń po lámà wọ́n fẹ́ fi ya ògèdèǹgbè màlúù sẹ́bẹ̀yìn ti mọ̀ pé láti ọjọ́ tó pẹ́ làwọn ọ̀sẹ̀ bọ́ ti máa ń fi nǹkan olówó iyebíye ya òòsà tí wọ́n máa sìn ní ìṣẹ̀lẹ̀ gold ni wọ́n fi ya ògèdèǹgbè màlúù tí wọ́n fẹ́ máa sìn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àláàtà táwọn kò fárò kúrẹ́ṣì náà ń sìn gold làwọn náà fi design rẹ̀ látòrí dẹ́sẹ̀ gold ni tọ́ torí ẹ̀ ẹ̀sàmìríyò òhun oníkòndàrú tọgbà wájú náà lọ́dọ̀ àwọn eléyìí òun lọ ya ère ògèdèǹgbè màálù fún wa tí àgé ti ń sáré inú ẹ̀jẹ̀ wọn ti pẹ́ ibi dájú ń tọrọ lọ́dọ̀ Musa pé báwa náà wó sàkàn o táwa náà máa sìn kẹ́ báwa lè náà ṣe ní òòsà tí wọ́n ń bọ̀. ọ ọ̀yà fún wa ògèdèǹgbè màálù ńgbà tó wá ń yà lọ ó wá bu ìpè kan ẹ̀kúnwó ìpè kan ó bu láti ojú ẹsẹ̀ ẹṣin màláìka Jibril aleyhi salam. torí pé ńgbà tí anabi musa kó àwọn èèyàn rẹ̀ dé tí òkun tọ́lọ́ ń pa láṣẹ kó fi kọ́pá rẹ̀ ná òkun tí ọ̀nà méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́ là sójú òkun àwọn èèyàn musa kọ̀rọ̀ wọn lọ́rùn láti wọnú òkun yìí o hmm, òkun máa ní lódodo ọlọ́run ló ní kó wọ́n wọ̀ torí sàlẹ̀ rẹ̀ gbẹ ni. Hmm, nígbà àkọ́kọ́ àti gbà àgbẹ̀yìn wọ́n sì tẹ̀ mọ́lẹ̀ kọjá ṣùgbọ́n kò rọ ẹ̀sìn Musa tó síwájú lọ́rùn aleyhi salam láti kó sínú òkun káwọn yòókù náà dá tẹ̀lé àfìgbà tí màlẹ́kà Jibril ló síwájú lórí ẹ̀sìn tiẹ̀ ó síwájú ńlọ àwọn yòókù dá tẹ̀lé tọ ìgbà tí sámìrì yìí ń bọ̀ lẹ́yìn ó wo bi tí ẹṣin màlẹ́kà Jibrilu ń tẹ̀ ọ wá bu ẹ̀kúnwọ́ kan nínú ìpẹ́ ojú bìkan nínú àwọn àyè tí ẹṣin màlẹ́kà Jibrilu tẹ̀ gẹ́gẹ́ bí àwọn alásàsì gbogbo nǹkan báwọn àwọn máa kà á fún un. wọn máa kà fún so ọwọ́ bu ojú ẹsẹ̀ rẹ̀ ìgbà tó bù wá pòpọ̀ mọ́ gold tó ń fi ya ògèdèǹgbè màálùú elei fún àmàsì <coughs> eléyìí ó mú kí ògèdèǹgbè màálùú tí wọ́n yà náà kọjá ògèdèǹgbè màálùú ti ń dún. ń dán malu gbé màálù tọ́ nígbà tí ògèdèǹgbè màálù yìí ń dún wá Musa sì ti lọ bọ́lọ̀ sọ̀rọ̀ báyìí ni wọ́n wò pé hmm, olúwa wa olúwa Musa ni olúwa wo olúwa Musa ni àbí alẹ́ fọwọ́ rẹ ní gbẹ̀ǹkan kó sì máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ní sọ̀hún àdánwò pé mú òun jáde o ó tún mú wọn dànù dànù tó báyìí ibi tí anabi musa ti ń bọ́ lọ sọ̀rọ̀ lọ́wọ́ lọ́lọ́n ti sọ fún mi pé fa inna qad fatanna qawmaka min ba'dik wa adallahumu samiri àti fìtínà àwọn èèyàn rẹ o gbàtí wò sí láàrin wọn àti fìtínà wọn sáàmìrì yóò sì ti ṣì wọ́n lọ́nà sáàmìrì yóò ti ṣì wọ́n lọ́nà torí rẹ̀ sáwọn èèyàn máa sọ wọ́n sáàmìrì náà wọ́n sọ à wọ́n gbọ́dọ̀ sọ ọ́ bí kòńdàrú tá a ti wí ṣáájú náà ni bí fìràwùnà tá a wí náà ni bí ṣètọ́ni tó ti síwájú náà ni bí ìbílísù gbogbo àwọn kan ẹ má sọmọ kọ́ mọ́ lọ ru ọmọ o hmm, sáàmì rí ọ̀dádá ọ̀dádá tó dáyùn lẹ̀ ó nìyẹn tó ọlọ́ni wattakhadha qawmu Musa min ba'dihi nígbà tí wọ́n rí Musa mọ́ bí gbàtà náà Musa náà ti mà tí a ti sọ fún ọmọ ya rẹ̀ wípé wala tattabi' sabila al-mufsidi wọ́n tọ ojú ọ̀nà àwọn àṣebàjẹ́ o èèyàn èèyàn ò lè máa bẹ pẹ̀lú àwọn èèyàn wọ́n tún lọ aṣíwájú wọn kọ́ ọmọ dá wọn mà nítorí bá lè ṣe ọmọ nítorí wọn ò lè ṣe ọmọ wọ́n rí i pé Musa lọ tó bígbà tí Musa wọ́n bẹ̀rù anabi Musa lọ tán so wọ́n á gbẹ́ èrè kan látara nǹkan ọ̀sọ́ tí wọ́n dájọ gold wọ́n gbẹ́ èrè yẹn ọjà ìjìnlẹ̀n ọmọge màálù ògèdèǹgbè màálù jẹ́sẹ̀dẹ̀n wọ́n gbẹ́ ọ lára wọ́n gbẹ́ ọ lára wọ́n sọrí fún wọ́n sọ ọrùn fún ọrùn pàdé ara wọ́n tún wá sẹsẹ̀ wọ́n sì dúró fẹsẹ̀ fara. tọ́ Sámírì yìí ti bu ojú ese esi màláíkà Jibril wọ́n pòpọ̀ mọ́ gold yẹn ó wá mú kọjá pé wọ́n ní ti fọ́ kàn báyìí yóò ṣe mọ́ọ́ tọ́ dídú tí ń dùn ó tún fi tinú àwọn gan ọlọ́ọ̀ni kí ni ń torí wọn ò pé wọn gbàgbọ́ tí ń dún tó bá dọ́lọ́ yín ọlọ́run ní alam yaraw annahu la sáwọn náà rí i pé kò lè bá wọn sọ̀rọ̀ ni nǹkan dùn mú un ó túmọ̀ sí pé ń bá yín sọ̀rọ̀ ni. na yahdihim kò lè اتخذوه وكانوا ظالمين wọ́n mú lóluwa lẹ́yìn Allah wọ́n ti tara bẹ́ẹ̀ wọ́n jẹ́ alábòsí. àwọn abá tafsir wọ́n lókèdè ń gbé màálù yìí ṣé nígbà tá a gbẹ tán látara gold tó di abara ni àbí gold náà lọ́sẹ̀kù tó dábara tó lẹ́jẹ̀ lára tọ́lẹ́ran lára níṣẹ́ ń dọ́ni àbí gold náà lọ́sẹ̀kù tó sì jẹ́ pé atẹ́gùn ní ń wọ inú rẹ̀ gba fùrọ̀ tí wọ́n á mú ohun jáde níwájú eléyìí ọlọ́wọ́n bá nìkan lọ́mọ bó ṣe jẹ́ ìyapa yìí wà láàrin àwọn olùmọ̀ nípa tafsir wọ́n bẹ́ẹ̀ nu ẹni tó sọ pé ó dára ó di màálù lódodo ó sì ń bẹ ẹnu ẹni sọ pé gold náà lọ wà ṣùgbọ́n atẹ́gùn ló ń wọ́ọ̀dì rẹ̀ tó bá ti wọ́ọ̀dì rẹ̀ báyìí yóò sì jáde lẹ́nu yóò dùn dùn màálù. tọ́ wọ́n ní nígbà tí màálù yẹn kọ́kọ́ dún wọ́n bá kíjó mọ́lẹ̀ wọ́n ń jó yíká akó oríire o akó àṣeyege o àti wá àti àti sí ọlọ́run abáyé o Eh? èèyàn ó sì ọlọ́run rẹ̀ so wọ́n sá ń jó wọ́n yọ̀ gẹ́gẹ́ bí àwọn eléégún náà ni tí wọ́n bá ní àwọn ń ṣe ètùtù eégún tí wọ́n gbé ẹ̀kọ́ àbí èkuru àbí kìnnìkan tí wọ́n gbé lọ síwájú òòṣà tí wọ́n á pe bàbá eléegun ọba lápẹni ni àbí kínní kan tó bá pe eégún tó ń pe wọn baba lọ́rùn tí wọ́n gbọ́ tí wọ́n lọ wóò bàbá dáhùn ewé ni wúwo ó ti ó ti dá pẹ́bọ́ gbà ẹ́ gbogbo wọn bá kíjó mọ́lẹ̀ gbogbo àwọn ọmọlẹ́gùn gbogbo wọn bí sábà àtọkùnrin àtọkùnrin pé kú oríire o ẹ kú oríire tẹgùn ọdún tọdún egún ọdún yìí o torí pé bàbá ti gbẹbọ o ẹbọ jẹ o a'udhu billah bẹ́ẹ̀ náà sáfù kan náà gbogbo ọ̀daràn tó sí torí ẹ̀ gbogbo wọn wọn ń jó wọn ń dunnú wọn ni hadha ilahukum wa ilahu Musa fanasi wọn ni olúwa yín ni bá onẹsì lolúwa Musa Musa lọ gbàgbé bí bá ṣe Musa tó gbàgbé abáti máa ṣe ti pẹ́ ọwọ́ àlò ńlọ bọ́lọ̀ nǹkan sọ̀rọ̀ olúwa yín ni jàre a'udhu billahi ọlọ́ọ̀nàkùn yàwá ya fìtínà lé fìtínà jìnnà sí wa nítorí pé ẹni tó lọ́n fẹ́ sí lọ́nà àwọn nǹkan kínkìnkín náà ni wọ́n fi máa sí nà tí ó di kó wọn ọlọ́pọlọ mọ́ ọlọ́ni afala yarawna an afala yarawna alla yarji'a ilayhim qawla wala yamliku lahum darran wala naf'a ọlọ́ni sọ wọn ò rí i pé kò dáhùn ọ̀rọ̀ àwọn rí ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ kò rí sí fọ̀ sí i. sọ̀wọ́ pé nǹkan ṣe mùú náà ni gba létí mùú ṣé kí n má gba létí mùú ṣé yọ da mùú ṣé ò ní da mùú ewu ti mùú ọlọ́run ní sẹ́ẹ̀rì wípé kò lè fèsì fún yín kò tiẹ̀ lágbára lórí èyí yàgbẹ́ tágbà fẹ́ kúgbe rẹ̀ dà sóko kò sì ní wàrà kan tá fún ẹran rẹ̀ òṣìṣẹ́ jẹ kò lẹ́ran so ọlọ́run bá ní kò dájú kó rí wọn pé o torí ẹ ọlọ́run bá ń takò wọn lórí ìsìnà tí wọ́n sìnà látàrí mímú màálù òpè eré màálù lóluwà àwọn India wa ní àwọn dúpẹ́ o kìí sèrè rẹ̀ làwọn ń sìn màálù gan làwọn ń sìn ta ọlọ́n táwọn màálù sẹ́wọ̀n kí ní India àwọn kan wà tó kí màálù wọn bọ̀ so wọ́n máa kẹ́ màálù wọ́n máa gẹ̀ olúwa àwọn olúwa àwọn olúwa àwọn olúwa àwọn ẹni tó bá fẹ́ tó bá fẹ́ ríjà wọn ní India ọ̀wá pàṣẹkọ̀ máa ṣe fún màálù lójú ẹni tí ń bọ màálù a gbogbo ayé ló lè dàrú mọ́ ọ lọ òun lu olúwa àwọn ta ló lúwa yín bẹ sọmọ kúlú kọ́nà àwọn òní pèlú kọ rẹ sọmọ kúlú àwọn nù kí ló kọ olúwa yín a ọkọ̀ jáńtà pèlú kọ báwọn aláìlórí lọ àwọn tí ń sin màálù wà ní India wọ́n pọ̀ bàjẹ́ ni ẹ̀ ń sin màálù àwọn náà màálù torí gbogbo ẹni tí wọ́n ti ń sin màálù ó dájú pé náà ń kọ́ màálù ló náà. tọ́ tọ́ bá ṣe nǹkan tó wúlò ẹ lè ra ọ àbí òye wa wọ́n á ṣe tó wúlò ẹ lè ra àmọ́ aláìpé orí lọ́pọ̀ ní jù àwọn ọ̀sẹ̀ bọ́ lọ́pọ̀ ń bẹ̀ jù àwọn mùsùlùmí pọ̀ ń bẹ̀ gan-an ibẹ̀ ni mùsùlùmí pọ̀ jù sí láyé ṣùgbọ́n wọ́n kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe pọ̀ jọjọ ní China but mélòó ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀sẹ̀bọ̀ tó wà mí China náà ọ̀sẹ̀bọ̀ burúkú ni wọ́n torí ẹ̀ tó bá ṣe ń tó ẹ̀ o torí pé Islam ọ̀sán fún apásọ tọ́wọ́ ọgbọ́dọ̀ jẹ́ pé àwọn mùsùlùmí wọ́n ṣe náà bàtà tọ́wọ́ ọgbọ́dọ̀ jẹ́ àwọn mùsùlùmí wọ́n ṣe náà o títẹ́ ń lo jẹ́ pé àwọn mùsùlùmí wọ́n àǹkárá tẹ wọ̀ yẹn sà ẹ hàn pé gbogbo ẹ̀ ọlọ́wọ́ àlọ́ torí rọrùn lẹ si Islam tí Islam bá sọ pé ọgbọ́dọ̀ rí dájú pé mùsùlùmí ló se búrẹ́dì kó tó jẹ́ a ó rìn kọjá èkó nígbà míì tó máa fọdà lébẹ̀lì kó sára mi mọ ni lè ní Jésù kú jẹ máa bọ́ bá ti wọlé bẹ́ẹ̀ yọ́rọ̀ arún àwọn ọmọ mẹ́jàrí yọ́ mọ̀ kú ọ̀hún so nítorí di eléyìí àwọn India yẹn á ṣeré kó pọ̀ mbẹ́ ọ̀pọ̀ mbẹ́ bàjẹ́ tẹ́ bá bẹ́ ọ̀kánà alẹ́gbẹ́ wa ṣe wè nípa iye òòṣà tí wọ́n ń bọ ní India iye ọlọ́run tí wọ́n ń sìn bẹ́ẹ̀ ọkọjá sísọ. So kọjá sísun ọjọ́ ọmọ Bangladesh gbogbo àkàkà náà ni wọ́n ọmọ gbogbo àṣírí á lọ stọ́dì so nu ẹni tí ń sin ọkùnrin nu ẹni tí ń sin obìnrin ẹ lọ kẹ́kọ̀ọ́ nbì kan ni kò mú o kì í alikisna ọlọkù wálé tánìrà ilé ìjẹba ọ̀ráyè àti lọ kẹ́kọ̀ọ́ ní Jidda tuntun aráyè àti lọ kẹ́kọ̀ọ́ ní ní ní ní ní Bombay ìwọ ni kò lọ Jidda ní ọlọ́jẹ́jẹ́ rẹ kó o ṣe sọ láti tó ìpadà wálé ní o òṣèlú àwọn àlọ́ ọmọ tí wọn náà lọ́ọ́ máa forí balẹ̀ fún ọ lè lóòsà kan gbogbo èèyàn gbọ́dọ̀ lọ bẹ̀ẹ́ àtàlejò àtàràlù tó ọba ti lọ wọn lù ọpa àwọn kìtì ẹ náà bọ ọdún tọ Ọlọ́run bá ń kọ fún wọn ó sì fi hàn pé kí ló dé tẹ́ fi wá sá fún àtìmọ̀sí Ọlọ́run ọba tó ṣẹ̀dá àwọn sẹ́mà tilẹ̀ ọba gbogbo nǹkan olùkápá lórí gbogbo nǹkan kí ló dé tẹ́ ògèdè gbé màálù pẹ̀lú Ọlọ́run sọ̀rọ̀ pé nǹkan ń dún lásán ṣé ń sọ̀rọ̀ ni. tí o lè fi yín mànà lọ sí di òrè tí o lè lè yín dínà sí bàjẹ́ wọn kàn sú yín lójú a yín lójú ẹ̀ ríran aláìmọ̀kan kò ríran ẹni tó ṣìnà kò mọ̀nà ìdínà tó fi jẹ́ kó gbogbo ń aláìmọ̀kan ṣe ìsìn wọn lọ́nà níta bá ni o ìfọ̀yàn lójú ìsì dìyàn lè jì. tí ẹ̀ máa ti fẹ́ràn kankan jù tí máa sọ fún pé ìpalára wà mẹ́ wàhálà kò ní gbọ́ tí máa sọ yìí pé aburú wà mẹ́ kọ́dà yóò máa pé orí yín ò pé táburú bá wá sí yàrá ni wọ́n wá bá yín pé kí lẹ́ sọ lẹ́ẹ̀kan náà rí kí ni wọ́n gbọ́ náà rí kò ní ọmọ ti ọlọ́ni walamma suqita fi aydihim ní ìgbà tí wọ́n di ẹni tí ń fi ọwọ́ àbámọ̀ lura wọn ìyẹn ni pé tí wọ́n bá wọn wọ́n hàn sí wọn pé irọ́ lásán àwọn ragbálẹ̀ làwọn ń sìn wọ́rọ́ ẹnahùn kọ́dọ̀ bọ́ọ̀lù. táwọn náà wàá mọ̀ dájú ra'aw huna bí màánà tayaqqanu. táwọn náà wàá mọ̀ dájú kẹsì pé tí wọ́n rí tí wọ́n mọ̀ dájú pé àwọn ti ṣìnà sọ́nlọ̀ wọn àlélẹ́ yìí atáǹpà ṣubú agbálẹ́tì owó ṣubú atọ́sí kò rí wa lé dànù sọ́nlọ̀ náà wà nù ìwọ tó ń sìn sìn tẹnika bá fẹ́ gbọ́ létí wàá fọwọ́ da dúró ọfẹ tán pa wàá yẹ ọfẹ tọ̀sí ọpẹta lọfẹ tọ̀sí àbọfẹ sí àbùkù kan orí ọfẹ pé bó wa lọ lọ́n tó ń sìn wọ́n sì yàgbẹ́ sóun lórí kọ̀ọ̀sá ọ̀dájú pé kìí sọ̀lọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ọ̀sà wọn ò bí ọ̀sà náà dá tí wọ́n mọ̀ yàgbẹ́ sí lórí tí ó tulẹ̀ yóò dúró ni wọ́n tẹ́rì gbà ni tí wọ́n bá sọ pé ó sàtìyín rárá o rárá o bíi tó sàtìyín kọ́ o ẹ exclude o sàtìwá gbé wa wàláì wọ́n yàgbẹ́ sí kò síbi tí ọ lọ. tòkí àlò ń sìn kọ̀ọ̀kan bara rẹ lásìkò jẹ tí ọ̀rẹ́ láì akramakumullah oorun là ń sùn oorun náà ni ẹlòmíràn ń sùn pẹ̀lú àyàrá òun wà lórí bẹ́ẹ̀dì rà wà lórí bẹ́ẹ̀dì wa. so ó wá máa ń ṣèrànràn púpọ̀ àtọ́ ají lóru ìtọ̀ ń gbọ̀n ọba tú sókòtò ó wá ń wò wípé òun ti bọ́ ọ̀tà na ìtọ̀ rẹ̀ sí déédéé orí àtàrà tiẹ̀ ní máa ń tiẹ̀ so ó ti wá tọ̀ sí ọlá fine fine ọlọ́run tún ní kí wọn náà jí torí bí wọn náà ti sùn fìtínà ó sùn lọ́rán gbẹ́dẹ́ ní bígbà tí kì í wó ọwọ́ ají láàárọ̀ gbogbo calculation lọ́wọ́ ají ah kí ni sómi ni àbí tọ̀ náà ìtọ̀ lélẹ̀ òórùn rẹ̀ òórùn <laughs> rẹ̀ ti tọ̀ ni bóòlù ti wá ọ̀nà olọ́gbà ó ti wá conclude nígbà tó ti jẹ́ pẹ́yìn méjì lẹ́ ń gbé yàrá ẹnì kejì rẹ lọ́tọ̀ sí torí kátì ẹ pé wọ gan ọmọ àtọ̀lé báwo wá ló sì wá stubborn nípa à ń tọ̀lé tó bá jẹ́ pé orí ló ti bẹ̀rẹ̀. bàbá lọ bá lọ bá ní wọ́n lọ tọ̀sí mi lórí tọ̀sí ọ lórí báwo ojútọ̀ lóru àbí ojútọ̀ lóru ni yes something like that <laughs> something like that bẹ́ẹ̀ ni mọ́tò mùsùlùmí títọ̀ ń ta ni ó jí lọ tọ̀ ń ta wá àbí tọ̀ tọ̀ sí ta hàn mí gbà ẹni tó sẹ̀sẹ̀ máa sàmì síbi tí wọ́n tọ̀ sí orí mi lọ tọ̀ sí ọbẹ̀ jọ bẹ́ẹ̀ o sọ ma kó oorun ló ń sùn orí ojú oorun lọ náà sì wà tó oorun lọ bàjẹ́ tó ìjọ dábì tí ń tọ̀ sí mà tó ń ti pé bó ṣe ṣẹlẹ̀ o èyí torí rẹ̀ jí alábẹ́ òfin ọlọ́run ọmọ gbìyànjú àti rọ́ lẹ́sẹ̀ ni òṣùwà tọ̀ sí mi lórí ọ̀tọ̀ sí mi lẹ́nu ìmọ̀ alátọ̀ tání èèyàn ló ìwọ yìí kan náà lọ́wọ́ lọ dún wájú ọ̀sà tẹ́kí tó bá da gbogbo tọ́lú ilé lórí ní kankan tí ó sì àmọ̀gbà tó sẹ̀ sùn àmọ̀gbà tó sùn ragada ragada lójú àwọn agiri tí wọ́n gbẹ́ bá wá gbójú fún wọn àmọ̀gbà tó sùn àmọ̀gbà tó bóyá àwọn ẹ̀ńtọ́ gbẹ láàmú ẹbí léèrè kẹjọ o from what time to what time làwọn òòsàn yẹn máa wà lójú fò so that á dán wọn wò káàfi tọ̀ sí wọn lórí káwọ́ ìgbà tí wọ́n kọ̀ àti ìgbà tí wọn ò ní kọ̀ mẹ́wàá bá da gbogbo gbẹ́lú ilé wọn lórí kò síbi tí wọ́n sá lọ yóò fi para ni ìwọ ntọ́ ayẹ kí wọ́n máa sìn nù kọ́lọ́ mẹ́jẹ kí ọpọlọ wa kọ́ sọnù mọ́ wa lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀yin tẹ̀ ń ṣẹbọ ó dájú kórì yín ò pé o kórì yín ò lè bá a pé iná lọ́lọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an torí kí ẹni tí ń sẹ́bọ̀ orí wọn pé ó gba islam wọn náà dán o kó fi lè bá a kó dodo ní tá à ń bọ̀ islam ní ó rí lapses tó wà nínú ọpọlọ òun pé ah, àsùnwọ̀n lọ́pọlọ tẹ́lẹ̀ wàláhì tọ́lá ẹ̀kọ́ lọ́pọlọ máa wọ máa rin gbogbo ayé fi etí rẹ̀ wá rí kólóbó bíi tọkùn ìyá ti jẹ́ lórí kíni gbogbo ntọ́ lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ tó ṣe ní àdùn ọ̀yọ́ wa ṣe lé wọ̀ fúnra yín torí ẹ̀ ilé ìjẹba nígbà tí wọ́n rí báwọn ṣìnà tó dá wọn lójú báwọn ti ṣìnà kọ́ọ̀lù kò sí tókù mọ́ wọ́n jẹ́wọ́ lókù wọ́n jẹ́wọ́ lókù tọ́ọ̀ la'in lam yarhamna rabbuna wa yaghfir lana tó dájú ni pé tọ́lọ́wọ́n bọ̀ bá foríjìn wa o tí o bá kẹ́ wa kó sì foríjìn wa. lanakunanna minal khasirin apura má jọ kàn nínú ẹni tó sófò bẹ́ẹ̀ bí gbogbo ọmọ yẹn ṣe rí nù o gbogbo yẹn tó tẹ́ ẹ bá gbà. téètì ma rìsọ́ọ̀tì ẹ̀ ìjọra ẹni lójú ìmọ̀ awora ẹni ìmọ̀ abẹ fọmọ kò tí ì tí ìyànjú ọjà sí àwọn ẹni wá hàn pé wọ́n fìdí rẹ́mi ní wọn ò rí rìsọ́ọ̀tì ti jáde bó lẹ́ra wọn wọ́n tẹríba ni wọ́n fọwọ́ pọ́n ẹ̀yìn kí ló dé bàbá ẹ gbórí òkè ẹ tó ní tí máa ṣẹlẹ̀ nù pé nítòkù ní ti táwọn ọ̀gá yìí ọba ràn wá lọ fún ọ́pàṣì wa bẹ́ẹ̀ ó dájú pé a máa ní kárí ọba yọba di múmìnì lẹ́ni tẹ́nu rẹ̀ tó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹjọ́ sẹ́ẹ̀mẹ́ni tó dẹ̀ mọ̀ wọ́n sẹ́ẹ̀ máa bẹ̀ wọ́n <laughs> so bá mi yẹn ṣe rí mi àmọ́gbà tí rìsọ́ọ̀tù ti jáde tó pé a ah, bí n bá dẹ̀ gba eléyẹn máa gba question yẹn sí egan tábà dẹ̀ fi kún máa gba sixty. ẹ̀wọ̀n wọn bá ní seventeen ló score. <laughs> àti sí àti gbogbo yóò bá di mú mi ní yóò dàbí ìgbà tí wọn sọ adìẹ sínú omi gbóná tó yọ tó gbogbo ẹ ti di gé pé kí ni tó bá rí ọ̀gá tó ń bọ̀ ẹ̀rọ àṣà káwọsà tẹ́lẹ̀ rà tẹbi èèyàn ni èèyàn làwa náà ní ìsìn àwọn àmàṣe gẹgẹ ẹrọ sà ẹgbẹ báàgì ẹrọ sà ẹ ǹgbẹ báàgì lọ <laughs> torí ké ntọ́ba wọn mọ wá wẹ́ni kúnra wọn mọ wẹ́ni kúnra títí tí wọ́n sáfi pé tí bàbá yóò bá ràn wá lọ́wọ́ tí wàá bá wa o yóò ti wá ro lọ hmm, dádì mi ti sọ pé àwọn ò ní sanwó mi mọ́ lẹ́yìn ọdún yìí dádì mi ti sọ pé tí mo bá ti lè fail mi àti ìyá mi ní àjọràn dádì mi ti sọ pé ẹ gbogbo ẹ lójú a máa rò bọ́mọ èèyàn ṣe rí nu njẹ́ ó ṣẹlẹ̀ njẹ́ ọ̀gbìndà kìyàmù gángan ẹ rí i pé láyé yìí àwọn njẹ́ ò ṣe Islam kò sẹ́nìkan nu wọn tó kà kún pòǹsìnà àfẹ́ntọ́lọ́mùbá fẹ́ sàánù gbogbo àwọn njẹ́ ò ṣe Islam yìí ojú tí wọ́n fi máa wòra wọn ni pé àwọn mùsùlùmí ṣìnà àwọn mùsùlùmí gan káfìrí ni wọ́n lójú wọn kódà ìdínú tí wọ́n fi máa ń láyà gidi láti tún sọ pé àfi kí wọn náà wá ṣe ń táwọn ń ṣe o kọ́ ọmọ bá wọ ọ̀run àpáàdì. lórí ẹ tilẹ̀kùn lẹ́yìn wọ́n tún wọlé wá báyìí kíkẹ́ ẹ àwọn gbé wá báyìí náà ni kéènì ọ̀lẹ̀lẹ̀ ń tà ní àbíkuru wọ́n ní àà èyí tá a wí náà ni kíkẹ́ àfikọ́ ọgbàgbọ́ náà ni nínú àgbéléwò. ẹlòmíì ó sì lọ mú ọlọ́mú kòbókò pé tẹ́lẹ̀ tó débi ní tí ń ṣe yín pé kéènì ẹsẹ̀ sùúrù ẹ gbàgbọ́ wá jẹ́wọ́ ẹsẹ̀ <laughs> torí káwọn wò pé ìwọ náà mọ̀ náà ìwọ ò sì nífẹ̀ẹ́ gbọ́ lẹ́rọ̀ ẹ jáwọ́ fi kú ọ. ẹ wá wo àwọn tó fẹ́ pé yàn sọ́nà o ẹ wá wo àwọn ọ fẹ́ pé yàn sọ́nà aṣọ ọ̀pá kan àbọ̀ náà wọ́n fi dá sinmi iná wọ́n fi dá toke gbogbo òdi wọ́n sì ta ṣé táwa náà gbàgbọ́ náà nù káwa náà máa sí di ilẹ̀ wọ́n ní bá gbàgbọ́ kó di ilẹ̀ ṣé náà gbàgbọ́ ẹ ẹ wá wò èyí tó ní ká wá gbàgbọ́ ògidì irọ́ oúnjàmbá Nigeria limited ó ní ká wá gbàgbọ́ ó níyàwó kan lé àlìmẹ́ẹ̀dógún lóde káwa náà wá gbàgbọ́ irun tí fẹ́ káwa náà máa ṣe ní ẹ bá owó èlé ní sì ń jẹ́ gbogbo gbà nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ wọ́n sì fẹ́ ká máa wá pè àwọn sì máa wò pé àwọn làwọn mọ̀nà wọ́n máa wò pé ẹ́ ah, àná wọ́n ṣe mí àánú yín ṣe mí gẹ́gẹ́ bí yorùbá wọn tọ́ ok kò sí wàhálà bí kálukú òsè kú láyé nu àwa náà sì máa wò pé ah hey, ó ṣe islam ọkọ lẹ́tà sí ya níbi tó ti kì í torí kí ni àwọn ẹ̀rí tó múnádóko ni wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala min wa huwa fil akhirati ló sọ bẹ́ẹ̀ yẹn. ọba tí kì í kpọrọ wa man asdaqu minallahi qila tá lọrọ rẹ̀ jódodo ju tọlọ lọ ó ní gbogbo tó bá lọ mú nǹkan islam jẹjẹ àní gbà yóò sì jọkàn nínú àwọn tó a fi sọ pé anybody tó wà ti islam you are on the wrong track wrong track èyí sì gbìyànjú lọ síbi kan lálùkì yá àmàjù kí ni lọ iná jahannama ọlọ́dà kò má sí àwa lọ́mọ abẹ orí bẹ́ẹ̀ làwa náà wà torí ẹ ló ṣe jẹ́ pé tẹ́nìkan bá ń pariwo tí ń ké tí ń káke su ara tí ń ṣe gbogbo àkàmọ́ wò pé you are just you are just punishing yourself punishment upon punishment bẹ́ẹ̀ làwa ń wò tá a sì ṣe iyèméjì orí bẹ́ẹ̀ làwa náà kù insha allah lórí wípé àwa mọ̀ pé islam nìkan lọ́nà anything tí èso islam sí náà ni orí rẹ̀ là ń sìn bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ pa wálé lórí pé islam islam islam sẹ́wọ́n àmọ́ tí ó ṣẹlẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyà nísìnyí oníkàlùkù tí ń wọ ẹnìkejì lọ́mọ aná láyé oníkàlùkù ń fi apá kejì ṣe ẹ̀yẹ pàápàá àwọn kèfèrí wọ́n máa ń fa mùsùlùmí ṣe ẹ̀yẹ ni so àwọn wá ń retí ijó Mm-hmm. ọlọ́run mú yín ìjọ ọjọ́ pé ni nǹkan wà yìí wọ́n rò pé àgbẹ̀dẹ ni náà ti sẹ́ iná ọba sẹ́ ibi tí wọ́n ti ń hún fi kó ló ti á jẹ́ bá ń jẹ́ máa bẹ́ẹ̀ ni ó ti wá hàn yìí pé sí pé lọ àwọn kìíní yẹn sì máa ń wí láyé o àwa làwọn kìíní yẹn lẹ́nu wọn so ó ti wá hàn pé ńlọnà ẹ jọ ẹ àwọn lè máàmù lè máàmù dáńjá lè rí wọn lónìí ẹ dákun ẹ̀yin lè máàmù lè máàmù bóyá ṣé ẹ lè bá wa yòsè ṣé ẹ lè bá wa mediate pé káwa náà dẹ̀ fi ẹ bó bá jẹ́ pé kí láì pè náfìlà àbí sọ láti pé láì pè káwa náà lè ṣe àwọn kan síwájú kó tó di pé fáìlì wá dé àá ó ti bọ́ orí ó ti bọ́ orí sojọ́ yẹn irú tó ṣẹlẹ̀ sáwọn èèyàn firawuna yìí àwọn èèyàn musa yìí lẹ́yìn tí wọ́n mọ̀ kó sàtáwọn ń sìn ó ti kìí sọ̀nà tí wọ́n sọ pé ọ bọ́lá wọn bá kẹwa kó forí jìn wá ẹni òfò láàjà sí bẹ́ẹ̀ làwọn kèfèrí ò rí jọ gbẹ̀ndẹ̀ pé ẹni tó ti mú kọjá pé islam lọ́nà táwa sì kùnà láti ṣe láyé kí ló kù lónìí tọ́lọ́wọ́n ọba kẹwàá kó sì forí jìn wá kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀kan nínú àwọn ẹni òfò làwọn jẹ lónìí ẹ ti jẹ́ ni ẹ ti jẹ́ ni because ẹni tí kò sí lọ́n láyé wọn kì í rí bẹ́ẹ̀ ṣe ń dọ̀gbìn dàkìyà ẹ dákun ẹja sí lọ́n láyé ìjàmà ẹja ṣe Islam láyé yìí ìdí ni wípé ìṣòro wàhálà kọ̀rọ̀rùn tó wà nídìí ìjọsìn wàláhì tó fúyẹ́ pátápátá gbà ní tí gbogbo wa bá rántí pé ọwọ́ títí tá a fi kú ni téèyàn bá ti kú tán títí ọ̀la gbẹ̀ndẹ̀ alkiyama nínú àlìjẹ́nà kò sẹ́sìn kátọ́lọ̀ ni kò ṣe mọ́ kọ́ máa gbádùn lọ láéláé nínú náà kọ́mọ̀kúmọ̀ lọ́ọ̀ kò sáyé láti sẹ̀sìn ronú pìwàdà wá padà sí àlìjẹ́nà ìyá láéláé ẹ dákun káàlà ní ṣe sùúrù sí i nígbà tá a fẹ́ yan náfìlà rákà méjì nínú yàrá wa sáré ké káì ara mi ara mi wúwo kò rọrùn tọ́fẹ́ da tọ́fẹ́ tọ́fẹ́ danda wírí rẹ̀ ọ sọ fẹ́mi rẹ̀ pé o tó bẹ́ẹ̀ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi máa kí o a ṣe dáadáa ni kò sáyé àti àbọ̀fẹ́ wọ náà ọmọ bẹ́mi rẹ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ wọ náà sára rẹ̀ rẹ̀ náà so ọmọ bẹ́mi rẹ̀ jàbá ẹ̀mí náà sọ pé a ọ̀yẹ́ká wọ náà o kò yẹ ká wọ náà torí tá a bá tan àbẹ́là ní sa fọwọ́ sí yóò jó náà kò yẹ ká wọ náà bẹ́ẹ̀ ni yọ́n máa kọ́ṣẹ́ ara rẹ̀ títí tí yẹn fàáyé yìí sílẹ̀ so nítorí di eléyìí séjọyìn làwọn ọmọ wa dúró de tábì gbà ní ṣe Islam níjọ́ tó bá ti hàn pé gbogbo ètò ṣekú òfò ni òhun rí mòrò wọn ni ọpá tì ó ní abóròdé nìwọ abóròdé ń bolóró wa lọ tó fi dé tó fi bá dé. irọ́ lásán ó rò ó dé amọ̀sibọ́sibọ́ ẹnìkan ọba dí ebi dá epo pamọ́ sí náà lọ́wọ́ ńgbà tẹ pé déètì pé náà lẹ gbé jáde gbólóró wa lọ tó dé bẹ́ẹ̀ náà ni ìwọ tó kọ́ ọmọ ni ó ti torí eégún ó ti torí eégún ó sì ń bọ̀ láti òdìdí Abidjan gbọdún eégún ah òkè nílùú àwọn táwọn bá jáde kíní ká àjọmọ́ gbọ́dọ̀ ɛ adúpẹ́ pé wọ́n so nítorí de yi ẹ rí i pé gbogbo àwọn ọdún ọ̀sà ẹnìkan tí odidi jáléńgò ń bọ̀ ikú lọ sọdún egún lu àwọn ẹ ṣé gbogbo ewu ọ̀nà gan kò tó mọ́kàlẹ́ ni. ọ̀kan ó tún gbéra pa ó gbéra ó dèkó ó ní ọdún ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ti wọlé dè òun fẹ́ lọ gbárí ire owó ń gbà lọ́dọ̀ ẹ̀yọ̀ irọ́ lásán sí ọ bẹ́ẹ̀ náà ni èyí tó gbéra látòdìdí Abakaliki ó dilẹ̀ Ẹ̀jẹ̀bú ọdún alágẹmọ alágẹmọ ti dé o kí ni ń fún yín pé à kò lè yé yín à àdúpẹ́ tẹ́ bò lè yá wa àdúpẹ́. <laughs> so torí di eléyìí báyìí káwọn ọmọ dúpẹ́ fọlọ́ o lórí ìdẹ̀ra tó ṣe fún wa torí ẹ̀ àwọn ẹni tó sì wà ń di ẹbọ ẹ̀yin náà ronú o ẹ̀yin náà ronú o àà ẹ̀ pọ́nra yín lé ẹ̀ pọ́nra yín lé wọ́n tó nílàkà yìí bóòlù sì máa ṣubú wájú rọ̀ wọ́n kàn ń gbéra rẹ̀ dálẹ̀ wájú rọ̀ lásán o sì lọ́n wú orí orí báwo torí ẹ̀ gbogbo àwọn ẹbọ gbogbo àwọn òòṣà ó yẹ kí wọ́n ti wá nǹkan ṣe sí i bó bá jẹ́ pé òkè iná nírú òkè Ìbàdàn ó ti yẹ kó wọn fọ́ tipẹ́ wọn ò fi dí gbogbo àwọn títì tí àwọn kòtòkòtòkòtò wà wọn ò fi dí kíkálukú sinmi kí wọn kọ́lé iṣẹ́ kan bẹ́ẹ̀ kágbàgbé gbogbo kìnnì kan ọ̀sà Ìbàdàn àbókè Ìbàdàn kí ló kè Ìbàdàn wọn mọ̀ pé òkè gbé wá o ẹ òkè kó gbé ta ni so gbogbo eléyìí bá ẹ bọ́ ni o àfi ká pati àfi ká pati tá a bá sì pati òtítọ́ gbẹ̀ndẹ̀ alùpùpù àbámà ńlá ni bẹ́ẹ̀ náà ni owó ìjọba tẹ̀ ń ná láti gbẹ́bọ lárugẹ kíní kan ọ̀sán ọ̀ṣogbo kíní kan ọ̀ràn míyàn gbogbo eléyẹ dẹ́kun rẹ o ìyá ń jọmọ lu ìyá ń jara lu àwọn òróúnjẹ jẹ ẹ ń fi owó òlu ẹ fi ń gbẹ́bọ níyì ẹ lásán àwọn baba ńlá yín ni ṣé àwọn baba ńlá yín ẹ̀yin ò ti gbẹ̀sìn Islam ẹni tí ó sì gbẹ̀sìn islam nù yín òun náà gbẹ̀sìn oríṣi mi so kí wọ́n á nìtumọ̀ gbẹ̀ tó wọ́n á gbẹ̀bọ ní yìí báyìí kí nìtumọ̀ gbẹ̀ ń gbẹ̀bọ ní yìí ebi ń pààyàn ẹ̀ ń fòkúta ló ń jẹjẹ sẹ́wọ̀n kí làákà yẹn ó di náà pọ̀ torí ẹ̀ ọ̀dọ̀ wọ̀ wà o ọlọ́ni kí ló wá ṣẹlẹ̀ o nígbà tá anabi musa dé o anabi musa padà dé irú lílọ yìí tí musa lọ lógójì ọjọ́ níbi tó ti lọ bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ irú rẹ̀ ní umar ibn al-khattab radiyallahu anhu ló pe kú anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí gbàtà anabi sàláìsì táǹkà anabi kú anabi kú ọyà gbogbo èèyàn lẹ́nu pànàbí kú kò sẹ́ni kú sẹ́bẹ̀yàn wa ma ja'alna li min qablika al afa emita fahumul khalidun ẹnìkan ṣáájú wa anabi sallallahu alaihi wasallam ọsẹ tọlọ ń kọ àkọọlẹ pé ọmọ abẹ láéláé lé lórí sétí wọ́n bá kú àwọn ẹni tí ń fi kú dẹ́rù bọ̀ sáwọn ọmọ abẹ láéláé láé eléyìí jẹ́ ìfinilọ́kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ ike méje kún dún kòkò mọ méje kẹ́nikẹ́ni ó fi kú dẹ́rù torí pé wọ́n ó kú àwọn náà ń kọ́ àwọn náà ó kú àsìkò àkọọ́lẹ̀ fẹ́nìkan síwájú rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam wípé yọ́ọ́ máa bẹ láyé láéláé ṣé tí wọ́n bá wá kú ńgbà tó ń sọ pé àwọn ọ̀pọ̀ sáwọn ọmọ abẹ láyé láyé láyé àti bẹ́ẹ̀ láti rí òwe wípé ńṣe ni ọ̀dà fẹ́ni tó pààyàn tí ó sì jẹun tí ó dùn máa tádùn yẹn ò sì ní tán láéláé tó bá ṣe pé tó bá pààyàn tán náà ò ní kú máa. àmọ́ wọn kí wọn kí ni fáàrí rẹ̀ ó tún sí ìyá jẹ ipò ọ̀pá torí ẹ̀ ìgbà tí wọ́n sọ pé ànábì kú ànábì kú Umar dé ó ní ànábì kú báwo tẹ́nìkan máa orí ẹ̀ ó ń tún ní ó kú ó o ń ṣe lọ lọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ Musa ṣe lọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ ogójì ọjọ́ táwọn ọmọ lẹ́yìn ogójì ọjọ́ anabi ó padà dé sọ̀rọ̀ tí ó mọ̀rú rò sínú sẹ́ẹ̀sì máa pé ńgbà tí Harun tó ń sọ fáwọn ọmọ Israel wípé ògèdèǹgbé màálùú tẹ̀ wá ń sin èrè rẹ̀ yìí ó ti jẹ́ orí yín fẹ́ dàrú ni sẹ́ẹ̀mọ́ igbe ọlọ́run lọ́lọ́run ọba wa ọba tó gbà wá nínú ewu ńlá tó là wá tí ò já tẹ̀rì sódò. So wọ́n ní lan nabraha alayhi akifin hatta yarji'a ilayna Musa jẹ́ oyè ọ̀wọ́ Harun etí òsàyí ládùúgbò sí o àní dẹ́kun àǹsìn títí tí Musa ìpadà dé subhanallah ìyẹn ni pé ọ̀n sọ tiẹ̀ fúri ara rẹ̀ àní tòtòrí ẹ̀ ló ṣe di òwe tá a máa pa èdè Lárúbáwá pèsè wọn náà ní filẹ̀ ni hatta yarji'a ilayka Musa tí wọn náà ní fìlà ní onígbà musa bá padà dé ìyẹn nígbà ní wọn pa bídíàtì olóò ní fìlà onígbà musa bá padà dé <laughs> so eléyìí ajẹba anabi musa padà dé o tẹ bá béèrè kí lànàbì musa wa ń jẹ ńgbà tó lọ bọlọ sọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nítorí pé kò sáǹfààní kankan fún wa nù ká mọ̀ láàrin inú àwọn tíra tafsiri mi wọn máa ṣàlàyé kókó búrẹ́dì lọ ẹ kókó búrẹ́dì lọ ọlọ́nkàn sóúnjẹ kalẹ̀ kùn ntọ́lọ̀ wọn bá sọ ànídì láti sọ kìí sàsọkùn ntàlù kùránì mú wa iná là ń ṣàlàyé. ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين ọlọ́run bá ń روين إنه níròyìn gẹ́gẹ́ bí anabi musa alayhi salam báwo ló ti ṣe padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ gọbọbaana ọpadà sọ́dọ̀ àwọn anilẹni tí ń bínú eléyìí xaal xaal torí jọba sọ fún wa pé kayfa raja'a musa ila qawmihi ọ sọ pé gọbọbaana ìyẹn ni pé ó ń ṣàlàyé kòtọ wà ní ìgbà tí ọpadà wà báwọn èèyàn rẹ̀ ọwọ abáwọn lẹni tí ń bínú bẹ́ẹ̀ ni ọtọ kò bínú musa ṣàdédé bínú torí tara rẹ̀ ó ń bínú torí ẹ̀sìn ọlọ́ọ̀ni ọlọ́run náà wá sí yín ká gbà yín lọ́wọ́ fíráúnà ọlọ́run ti gbà yín lọ́dọ̀ fíráúnà kí gbogbo ó lè jọ máa sin lọ́dọ̀ nìkan alọ́gba bá ṣe máa sin wa ẹ̀tú wá ń sin nǹkan mí ká tó dé irú kan tí fowó nu anabi musa bínú sẹ́wọ̀n pé kò bínú torí pé wọn ò pin lówó lẹ̀ pé gbogbo owó tán ti pa kó tó dé àbí òye wa bẹ́yìn ṣe máa bínú wípé tọ̀lẹ́mọ́mọ́ ọ lọ sóde. So ẹni tó wá àṣàyìn kọ́ lọ kò pín ó dà ìmọ̀mọ́ àmọ́ bínú ó lè sọ pé kò síntà lè fi bára wa jà o ẹ má jẹ́ aṣọ bá a ṣe jẹ́ fúnra wa o lórí kìnnì lórí kìnnì lórí sàrà níta anabi musa ń bínú sí náà làwọn anabi ọlọ́run máa bínú sí tura yẹn sọ pé anabi muhammed sallallahu alayhi wa sallam ẹ lè rí kó bínú àfi nítorí tọlọ àwa ń kọ ẹ rí kí torí nǹkan lé ayé ni wọ́n lọ sóde wọn ò pè ọ́ wọ́n pè ọ́ wọn ò kúnwó dáa iná ni wọ́n máa jà sí wọ́n ní ọ̀pá bídíà tí ò bínú tálọ́ yẹ kó bínú sẹ́ni tí ń pè ọ́ ni àbí wọ́n tí wọ́n ń pè wọ́n ní ọmọ wọ́ná oníbẹ̀ lọ́ fẹ́ wọ̀ àárín gbùngbùn lọ́ fẹ́ mú lẹ́sì wọ́n ní ọmọ ṣe zìnnà mọ́ ọfà kíkọ́ rí so torí ẹ̀ anábì Musa bínú. obinu bẹẹ náà ni asif obinu asifa tẹ́ ẹ máa sọ ọmọ kí ni ìtumọ̀ rẹ̀ náà rí náà <laughs> àbí ẹ kò sókan láwùjọ nígbà tí máa lọ kò sí wàhálà anabi musa aleyhi salam ọ padà dé lẹ́ni tí ń bínú torí ẹ̀ ṣùgbọ́n ìbínú àwọn ànábì ọlọ́run ìbínú tó nítumọ̀ ni o tonti pọ́lọ́run torí tọ́lọ́run ṣe ń bínú ànábì Mùsá ò sínú bí o ẹ dákun ẹ ti káwọn náà máa ṣàkíyèsí <coughs> torí sàṣeyàn nínú máa bí ti ìtayọ àlà nínú ọ̀rọ̀ ẹnu nínú wà tá a forí kéwù ìbínú ní jẹ́ ká sọ aṣọ ǹsọ tán rọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé ní tá a sọ sí nígbà tí bínú bá kásẹ̀ kó ńlẹ̀ tí ń bá rántí ìjà ò ní tán láéláé tíyàn ọba sọnù bí gbogbo létọ́ dáa tó ọmọ kalẹ̀ náà lọ́ fọ ara rẹ̀ wó dànù gbogbo okùn tó yí tó yí tó yí tó jẹ́ ti mọ̀lẹ́bí tọjẹ ti bàtàn tọjẹ ti yekan tọjẹ tọ̀rẹ́ tọjẹ ti alábàágbé wàláì gbogbo ẹ ló gé dànù nígbà tínú burúkú bá ń bí ọ tọ wà á máa bí níwọ̀ntúnwọ̀nsì ẹlòmíì máa bínú tí ó sì pààyàn wàláì tí ó sì ní mọ̀ kó ń pààyàn nígbà tó ń bínú táwọn ọmọ gbé ah ó ti pa ó ti pa kódà kò ní gbọ́ nígbà tára bá wa tutù ní wàá pé kí lẹ ló ṣẹlẹ̀ ọ̀pọ̀ àyàn ni òhun bẹ́ẹ̀ ni sábà ní màsèmàsè ìdí tí wọ́n fi máa pé màsèmàsè náà ìyá máa bínú tẹ́kí gbogbo dúkìá olówó iyebíye ni ó bàjẹ́ yóò sì tún máa wò pé òun ò tíì tẹ́fẹ̀ẹ́ nù òun tó ìyàwó ní bàjá gbogbo dúkìá yàwó bí àwọn àwo jẹun olówó iyebíye ó sì sí cupboard ó sì fa gbogbo àwọn àwo yẹn ó fa wọn dálẹ̀ ẹ̀ pa wò lójútì àwọn gba ti padà síbi tá a ti wá o gba bùkátà wá o gbogbo cupboard yẹn ìtàn kan glass òǹgàn òsèrà rẹ̀ lẹ́sì yọ jẹ mí sẹ́ háò ẹ̀jẹ̀ yọ gbá mi ṣètọ́ni ti dáná sí wèrè lórí gbogbo aṣọ ìyàwó ó lè kó dálẹ̀ kó dáná sí i òun náà lọ sọ̀rọ̀ bá ń sí ìyá rẹ̀ gan tó bẹ́ẹ̀ ẹ fi yá lẹ̀ ọmọ lọ́sẹ̀ tó yọ ba gbogbo nǹkan jẹ nígbà tó rí wèrè bá wà rọ̀ gàgán má bínú bínú ń ra mi fún ọ kọ́ ra mi kó tún lè bàjẹ́ mọ̀wùlẹ̀ ra mi jẹ́ máa padà lé wa tó torí ẹ ọlọ́mọdé abáwọn ṣètánì tó ìbínú tánàbí Musa bíi ẹ dákun ẹ gbọ́ gbanabi musa tó ṣe fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀rọ̀ torí àwọn anabi ọlọyàn Ọlọ́run máa ma sà wọn lẹsà ni Ọlọ́run máa ma sà wọn lẹsà ni kìí ṣe pé àwọn èèyàn kan játijáti lọ́lọ́run máa ń yọ anabi nù wa. oni bitsa ma khalaftumuni min oni a aburú ni tẹ́ ẹ ṣe lẹ́yìn mi. nípa sínsìn tẹ wá bẹ̀rẹ̀ sí ní sìn ọ̀gẹ̀dẹ̀ǹgbẹ̀ màálù torí pé ń bà sí láàrin yín sọlọ́n ń bẹ̀rù ní àbẹ́nu sọlọ́n lọ́ọ́ kẹ́ ẹ máa ṣàkíyèsí pé ń wò ẹ máa má nù máa ń pè wá ní kíni tó bá wà níbi bẹ́ẹ̀ máa wá ẹni tó nípa ayọ̀ náà ẹ lọ bá alágbájá tó bá tilẹ̀ kú láwùjọ lọ síbi tí wọ́n ti dá àmà óò gbogbo ọ̀daràn ayé yìí irú eléyìí kìí ṣe imáni nù nifaq ni wọ́n ń pè léyìn torí ẹ̀ láǹṣẹ́ ń pè ní munafiki àdínì ibi tí wọ́n bá ti dá àmà la quwwata illa billah la ilaha illallah ibi tí wọ́n ti dá àmà tó la hawla wala quwwata illa so eléyìí kàkéèsì tọ anabi musa ẹdàkọ ẹgbọrọ pẹ̀lẹ́ pé ah aburú ni tẹ ẹ sí lẹ́yìn mi o aburú lẹ fi sẹ́yìn dè mí nígbà tẹ ń lọ sin ògèdèǹgbè màálù ẹsẹ bíi tiwa pé aburú yìí dàrú abẹ́fẹ́ sórí ibú ni ókè ẹ̀yìnyẹn jati jati jalajala dáradára rán tọ́ bá sọ gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ lálẹ́ sọ léjì lárúbáwá o wọn rò pé iye kẹ wọn pé ẹ ah, nígbà tó jẹ pé de Lárúbáwá ni bọ́yọ̀ bínú ju bẹ́ẹ̀ náà lọ ọlọ́ àà kò sí tẹ ọ sọ ní gbogbo tí sọ kò sí ìta lè sọ di Lárúbáwá lẹ́yìn yẹn jati jati rán daran daran rán jagbajagba jalajala gbogbo ẹ̀ náà lọ́wọ́ alárúbáwá sòṣùgbọ́n anabi musa sọ bẹ́ẹ̀ aburú lẹ fi sẹ́yìn dèmí. àjẹlítọ́m amúrọ̀ bẹ́ẹ̀ kan èyí ti rí èyí ti rí kí ló dé tẹ̀ ǹkanjú ǹkanjú àti ríyà ẹ̀ńkájú àti ríyà àbí ẹ̀ńkájú pé ntọ́lọ̀ lòun ò fi ránṣẹ́ ó ti pẹ́ jù ìyẹn ìlànà tí mò ń lọ gbà bọ̀ ẹ̀wọ̀n ogójì ọjọ́ ti pẹ́ jù àbí lẹ́yìn fi wọ́n á wò pé ẹja gba short cut ìmúso tó dé ọba pé tó ń wá lọ náà láti rí ẹ̀ ń kájú ìtọ́lọ́wọ́n bá lòun fi ránṣẹ́ sí yín ẹ̀ ń wò kó ti pẹ́ jù àbí bẹ́ẹ̀ kọ́ ni inú wa anabi musa débi pé wa alqal alwah anabi musa ọsọ wàhálà yìí ọsọ lulẹ̀. anabi musa sọ wà láàlú lẹ wà láàfọ wà láàfọ ọsọ lulẹ torí pé fún yín báyìí látara òkúta olówó iyebíye ni ti àwọn òkúta ni pé ìlànà láti gbé wáyìí. àwọn èèyàn tá a lọ gba ìlànà wá fún yìí ẹ jẹ́ ń bá wọn wí wọ wàhálà kọ́kọ́ bí wọn ná. tòmátì anabi musa fi gbé fi sọ wàhálà sílẹ̀ tọ́ torí pé wàá nù hadith anabi muhammad sallallahu alayhi wa sallam laysa al-khabaru kal-mu'ayana laysa ìròyìn ọ̀tá àfojúbà ìtumọ̀ àdéhìí yẹn ìròyìn ọ̀tá àfojúbà sẹ́wọ̀n kọ́lọ̀ ti sọ fún kótó dé pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ ó dùn ànábì Musa ṣùgbọ́n gbà tó fojú kání rẹ̀ ó rí i pé aah kí ni ìlejò bẹ́ẹ̀ lọ rẹ̀ ló ṣe jẹ́ pé ìtàròyìn fún yàn láboró tí ẹ̀jẹ̀ èèyàn bá máa tètè rù nítorí dáa ní kó ọmọ lọ wò ó jẹ́ ọmọ lórí pọ̀ gbọ́ bí kéèyàn ní dúkìá kan tó jẹ́ àwọn shops bíi fifty níbi tó tójú gba ara l'Abuja fẹ́ǹsì ń gbẹ ọkọ̀ kan rẹ̀ fifty thousand lójoojúmọ́ tẹ́sọ̀sùpá fifty thousand lójúmọ́ èlò lọ́jẹ́ lọ́dún one point five million naira lóṣù wọn á ní gbogbo ṣọ́ọ̀bù fifteen jóná sẹ́yìn kí tó bá gbọ́ níbí yóò máa ní inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un yóò máa mú mara ẹ mẹ́jọ ó lọ Àbújá o torí tó bá lọ ee nítorí súnmọ́ ni pé òkú rẹ̀ wọ́n gbé wáyé abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ òkú rẹ̀ wọ́n gbé wa torí tó bá dán tó bá tó bá á ah! ló sì jóná ráúráú báyìí kódà mo rò pé àwọn ẹlẹ́kùn rẹ̀ ló jóná nì ká tún kan ẹlẹ́kùn míì ọwọ́ ajóná ògidì náà tún wó ọ̀nà òwòlú lẹ́ni o gẹ́gẹ́ bí èèyàn tó wà nídàálẹ̀ tó wá fowó ránṣẹ́ sílùú wọn fi ránṣẹ́ sábúrò bàbá rẹ̀ àwọn múlé lọ ẹ bá ń ralẹ̀ ẹ má bá ń kọ́lé ó ṣe ní bá ń kọ́lé wọ́n bá ń bá a kọ́lé wọ́n bá a kọ́lé àti wọ́n bá a kọ́lé sínú atẹ́gùn ni wọ́n láwọn ti ralẹ̀ àwọn ń kọ́lé ó wá ń ṣírò owó tó ń kó ránṣẹ́ owó tó ń kó ránṣẹ́ owó wọ seven million wọ́n ní kọ́dà àjàkẹta ló kù tá a fẹ́ da dẹ́kin rẹ̀ báyìí o bàbá sì ti dá àjàkẹrin tó ọmọ gbé lákọ̀ọ́ bẹ́ẹ̀ ní <laughs> sáà kó ránṣẹ́ so ẹnìkan wá pé wá pè ránṣẹ́ pé o owó tẹ̀ máa ń kó yi yọ ọmọ bá mu pé kíni àbúrò bá mi bàbá ń ni wọn ò le dípò kó wọn kọ́lé kó sì rọra fi ma bẹ́ẹ̀ kọ́ máa wálé kó fi ma lórí ìròyìn tó gbọ̀n kọ́ máa ṣe inna lillahi wa inna ilayhi raji'un kọ́ máa pè náà rí tí irú bàbá kàn tó bá ṣe kú tiẹ̀ rọra sàánú rẹ̀ ọba ara lẹ̀ ilé ni ọ̀pọ̀ tó bá mú débi ilẹ̀ ilẹ̀ rẹ̀ ni gbọ́dọ̀ fowó ránṣẹ́ lé àmì ráwọn àbúrò rẹ̀ léèwé àwa náà sì fi ń jẹun torí bí bàbá bá kú wọ́n ní bàbá ní kú èmi náà mọ̀sá kún bàbá fún ọ hmm, mo kún bàbá fún ọ èmi ń jẹ́wọ́ ní lédè kúkúrú o ok ẹ̀ ń jẹ́wọ́ ní lédè kúkúrú ó lè má lè sọ̀rọ̀ mi ìmọ̀ tí ì gbẹ́mìí mi bẹ̀ wọ́n kàkẹ́ laysa al-khabaru kal-mu'ayana yẹn ni pé ìròyìn kò tó àfojúbà kìí ṣe gbogbo ògbà ìníká lọ rí ńlọ wúlò ká gbọ́ ká gbọ́ nígbà mi wọ́n sàǹfààní ju ká páàrí lọ torí tí wọ́n bá lóòrì ó ṣeé ṣe kọjá rí máa kó o ṣe sùúrù kó o fọwọ́ wọnú nítorí pé kó o gba ìpè omi lọ́dànù àgbè ọ̀fọ́ tó bá ní dandan wọn náà lọ rí ó ṣe kínní torí tẹ́mi bá ń bẹ ọlọ́run tó lè fún ọ lówó mi ọkàn ní gbọ́dọ̀ àwọn jàǹbá máa ní. àmọ́ tó bá ní ah, ọ lọ rí fún bàbá yẹn ṣèṣe bá fún ẹni kíníkà ṣèṣe bá ọkàn débẹ̀ ẹ̀mí rẹ̀ ò ní gbé má. adúrò owó yìí bàbá yìí ẹ̀ sì ya fọ́tò rán ránṣẹ́ sí mi ẹ̀ sì ṣe kíníkà ṣe ah, ọjọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí ò gbé kú láyè sí èyí ò gbé <laughs> bàbá bá máa ṣe wáàzì lọ́wọ́ bá kú anabi musa aleyhi salam pàtó rí táwọn èèyàn ṣe á ọkàn rẹ̀ bàjẹ́ o. ètò tún hàn ní pé ìgbàtà nàbì Musa bínú tó sọ wàhálà kí esi kó sọ lulẹ̀ ó sọ wàhálà lu àwọn èèyàn rẹ̀ o síbi tá a lọ gbà wá fún yín náà nù tẹ́sì ti ń sin nǹkan míì àwọn lọ sọlù eléyìí lọ́rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù tọ́ ó sì ń bẹ nínú àwọn olùmọ̀ tí wọ́n sọ ìpè rárá o ìpè tọ́ kọ́dà ń bẹnu ẹni tó sọ̀sọ́kùsọ bí àwọn alòkìtà nínú àlọ́ tó ń pa fúnra wọn wọn nígbà tí alábì musa gbé wà láyé bí tọ́ sọ́lulẹ̀ wà láàfọ́ wọn á ní anábì musa wá kó wà láàtó ti fọ́ ọ̀hún ó tún wá lọ kó bọ́ọ̀lọ̀ ń pè wọ́n lọ mọ́mọ́ ti fọ́ eléyìí bẹ́ẹ̀ náà lọ wọn tí wọ́n ń pa ìsọkúsọ lásán lélẹ́yìn kò sí ní dábẹ́ lùsì tọ́rọ́ náà sọ pọ́ fọ́ tó bá fọ́ ńkọ́ ọlọ́run bá sọ fún wa pọ́ fọ́ torí ọwọ́ àni ẹ ṣe bọ́lá ń sì sọ ń bí náà pé ọ sọ ṣé gbogbo nǹkan bá sọ ní máa fọ́ ni nàám kí ṣe gbogbo nǹkan bá sọ ló máa ń fọ́ torí ẹ ilé ìjọba. وأخذ برأس أخيه يجره إليه báyìí ni anabi musa gba orí ọmọ ya rẹ̀ mú ọgbà haruna lórí mú ni wọn fi ń wọ́ anabi haruna ń wọ́ bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ọgbà haruna lórí mu ìwọ̀n wọ́ ọ bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ń bà á pé haruna ti gbà bọ̀dé òun náà bá wọn lọ́wọ́ sí òòṣà tí wọ́n ń sìn anabi musa kìí ṣe kó ro aburú sọmọ ìyá rẹ̀ ṣùgbọ́n mi èèyàn èèyàn náà lè yàn ọmọ jẹ ṣẹ̀tán ó ń sáré nínú san gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ ṣe ń sáré ń bẹ̀ gbogbo tó sì ṣeé ṣe kò ṣeé ṣe ṣùgbọ́n o lágbọ́n táwọn anábì ọlọ kò ṣeé ṣe ká pé àwọn náà wà lọ́wọ́ sí bàjẹ́ torí pé Ọlọ́run ló ṣà àwọn lẹ́ṣà àṣírí anábì kan tó lọ́wọ́ sí rí nǹkan tó Haruna fún wọn tó ni ò jẹ́ kí wọ́n máa burú tí wọ́n ṣe tí ò Musa dé. oni ya harun qala ya harun ma mana'aka idh ra'aytahum dallu kí ló mú ọ kí ló mú ọ kí ló ká ọ lọ́wọ́ dè nígbà tó rí pé wọ́n ti ṣìnà alla tattabi'ani tí wọ́n ò fi tẹ̀lé tèmi níbi kíkọ̀ fún wa gẹ́gẹ́ bó ṣe mọ̀ kí bẹ́ẹ̀ mi náà bá ń bẹ láàrin wọn kíkọ̀ ní kọ̀ fún wa. afa asaita amri sèse kí wọn náà ti tàpásá sẹmi sọmọ kí mo kọ́ lásẹ̀ kí n tó lọ kíkọ́ ọ̀ràn mi lọ́wọ́ lórí wọn kọ́ mẹ́jọ kí wọ́n fọ̀ náà lẹ̀ ṣé kìí ṣe pé ìwọ náà o ti gbẹ́sẹ̀ kú lójú ọ̀nà tèmi o ti pàṣẹ mi qala ya bana umma ó ní wọ ọmọ ìyá mi eléyìí bẹ́ẹ̀ nú èdè kan tí wọ́n máa ń lò fún ru ebónú kìnnìkan lóde lárúbáwá o lè sọ pé ibnu ummi o lè sọ pé ibnu umma o lè sọ pé ibnu umma so gbogbo eléyìí bẹ́ẹ̀ ní èdè ọlọ́run bá ń kọ́ wa lóríṣiríṣi nǹkan pẹ̀lú alukur'an kọ́ọ̀lẹ̀ yẹ́bùnà umma ìyá wọn kan náà ni Harun àti Musa ó ní ìwọ ọmọ ìyá mi la ta'khudh bi lihyati wala bi ra'si sórí mi lẹ̀ sọmi nírun àgbọn lẹ torí pé ńgbà táwọn ẹbí musa ara mú níbi tínúbi dé ọgbà orí rẹ̀ mú so ọ̀rọ̀ tí haruna sọ ó tún fi hàn pọ gbà irùngbọ̀n rẹ̀ mú ní fà ó ní ìwọ ọmọ ìyá mi jù mí nírùngbọ̀n lẹ sọmi lórí ilẹ̀ ó túmọ̀ sí pé àwọn anábì ọlọ wọn máa dárùngbọ̀n sí abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin kìí ṣe pàgbọ́n tí wọ́n máa dán bíi kòǹgìrì tí wọ́n máa tanra wọn jẹ so torí ẹ anabi Harun ó ní sọmí nírùngbọ̀n alẹ̀ sọmí lórí ilẹ̀ inni khashitu an taqula farraqta bayna bani Isra'il walam tarqub qawli ó ní ẹ̀rù tí ń bà mí tẹ́lẹ̀ náà kọ́ ọ ma sọ pé ìwọ lọ ya àwọn ọmọ Israẹli tó fi ń wọ àwọn kan ràn tá a fi ń ṣẹbọ táwọn kan ṣẹ́kù lórí ẹ̀sìn látàrí kó sì tẹ̀ lásẹ̀ mi ló fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lẹ́rù ń bà mí bẹ́ẹ̀ àmọ́ nítorí ọ̀pá mi lásẹ̀ mo sì nítorí ọ̀pá mi lásẹ̀ mo sì. níbi anabi harun ni qala ibna umma innal qawma istad'afuni wọ́n sọ mí dọ̀lẹ́ torí mo ti bá àwọn eléyìí wí àwọn eléyìí ọbẹ̀ rẹ̀ tiwọn tó mo ti bá àwọn eléyìí wí àwọn eléyìí ọbẹ̀ rẹ̀ tiwọn wọ́n sọ mí dání tí ń jójú ewé jóbélé láàrin wọn wọ́n sọ mí dọ̀lẹ́ nítorí pé tóun bá ń bá àwọn èèyàn wí táwọn èèyàn bá pọ̀ tí wọ́n sì ti máa ń táwọn fẹ́ fi ọ sí ìyẹn dàbí dèdèrìn láàrin wọn wọ́n sọ fáwọn eléyìí pé ẹ dẹ́kun rẹ̀ àwọn eléyìí ó ṣe bí gbà táwọn ti gbọ́ ó kọ àwọn ilé ẹ̀yin náà dẹ́kun rẹ̀ nítorí tọlọ ibi tó ti máa ń lé sọ àwọn náà wà tó bẹ̀rẹ̀ rẹ̀ yes olúwawa olúwawa olúwawa ó tún padà síbi olúwawa olúwawa pé tó bó ló ti wá sí wọ́n sọ mí dọ̀lẹ wọ́kẹ́rù yọkùtùlù nàní nígbà tá a ṣe jù mí tiẹ̀ fẹ́ pọ̀ lórí ẹ̀dẹ́kun rẹ̀ ẹ̀dẹ́kun rẹ̀ wọ́n fẹ́ pa mí wọ́n kìí ṣe wa musa sọ ara rẹ o sọ lẹ́mìí rẹ lò gẹ́gẹ́ bá àwọn ọ̀daràn náà ṣe máa sọ fẹ́ tí wọ́n pè wọ́n sí dáadáa láyè sí náà ni wọ́n lè lọ bá bàbá rẹ̀ pé sọ lẹ́mìí ọmọ rẹ̀ lò ẹ̀sìn báwọn ni màlẹ́kà ti ń gbẹ̀mí <laughs> wípé kìlọ̀ fún etí ń sọ wọn kí ni sọ ẹ̀yin ẹ̀fì bàjẹ́ tẹ̀ ń ṣe lẹ̀ ọjọ́ ẹ̀ka bàbá sọ ọ́nù pé kí lẹ́yìn ṣe tí tóbi jẹ́ pé kí ni sọ ntí wọn náà wínú bẹ́ẹ̀ ni tí ń wínú sí ọ̀yìn láyọ̀ torí ẹ̀wọ̀n ọba àwọn àmọ́ ọ̀nà lọ bọ́ mọ́jì wọ́n pọ́ mọ́jì wọ́n pọ́ fún mi ó ó pé méjì lọ́wọ́ mi ó pé kíni dírámà lásán ṣé ìyáláyà ń pààyàn àbọ̀jọ kọ́ ni ó kú torí ẹ̀ ń fi má nìyí sí tó dòdò òfin jókòó láwùjọ burúkú wọn ẹyẹ ìní ọjọ́ kú kálukú ni òkú àwọn ẹni tí ò sọ òdodo àwọn náà ń kú àbí wọn kú wọn kú tíwẹ wọn kú lójijì àwọn tí sọ òdodo ń kú àbí wọn kú wọn kú arínú wọn ẹni tó lójú ọgọ́rùn ọdún lọ lórí pé ń sọ ẹ nine hundred and fifty years lórí pé ń sọ ni ọlọ́run ọgbẹ̀mí rẹ̀ nine hundred and fifty years tí wọn ò ti pátipẹ́ wọn ti pátipẹ́ tó rọ̀rọ̀ rẹ̀ sún wọn débi pé kàkà kí wọ́n kí ọmọ ká kan bọ́ tí gbogbo ọmọ ká wọ́n máa kìwé tí kan báwọn fẹ́ gbọ́rọ̀ nù ayé tí bá sì ń bọ̀ kálukọ́ daṣọ bojú ni láì jóbìnrin báwọn fẹ́ rí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ iye ọjọ́ tọ́lọ̀ ń kọ nù ọ́ lò ló lò fala tushmit bi al-a'da ìdí tí mo fi ní kọ́ sọmi lórí sọmi nírùngbà lẹ̀ ó ní pé májèkọ́tọ̀ yọ mí Allahu akbar nítorí pé tẹ́lẹ̀ náà wọn ò gbọ́rọ̀ sí mi lẹ́nu tí wọn náà bá tún wá fi mí sẹ̀sìn báyìí tó ń wọ́ mi ká wọ́n gbé yẹ́s òun náà tún kọ̀ fún kú sí ní ká má sìn òòṣà sẹ́mi kó ọ̀tọ̀ ni tí Musa bá wọn sọ ní ìsìn ọ̀tọ̀ ni tí wọ́n tún máa ṣe tafsir má jẹ́ kọ́tọ̀ ọ mi ó túmọ̀ sí pé ẹni tẹ́ bá jọ wà lójú ọ̀nà tẹ́jọ́ ń pè yàn sí di dáadáa ẹ gbọ́dọ̀ dáyẹ̀ yàrá yín lẹ̀ ẹ gbọ́dọ̀ dáyẹ̀ yàrá yín lẹ̀ lójú ọ̀tá o torí tẹ́ bá bẹ́ẹ̀ sun onítìyìn lọ bàjẹ́ òdodo ń lo kóbá ìdí inú tó fi jẹ́ kó aburú ń bẹ nínú àwọn ẹni tí máa ń tẹ́ máa tó yẹ wọn tí wọ́n máa ba àwọn olùmọ̀jẹ́ tí wọ́n máa sọ̀rọ̀ wọn láì dáa tí wọ́n máa wíwèkúwe ń pa wọn wọ́n sì tún máa ka sínú késẹ́ẹ̀tì àwọn òpó náà máa fowó rà nítorí pé ìgbà tí wọ́n bá ti dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ kìí sòun gangan lówó bí ìbá ṣe kí ni òdodo ti ń sọ yẹn lówó tí wọ́n àwọn èèyàn sọ pé yẹ́s ajẹ́ pé gbogbo ti ń wí ń kọ́ rọ́bìṣì lọ́dọ̀ ẹlòmíì tọpọlọ rẹ̀ ò jiná kò tún gbódòdó mọ́ ìlọsíwájú ò wá lẹ́sìn ní látàrí ìsọkúsọ tiẹ̀ aláìpé orí rẹ̀ lónìí má jẹ́ kí ọ̀tọ̀ yọ̀ mí ẹ̀kọ́ ńlá ni rẹ̀ káti ẹ̀pẹ́ nìkan sàṣìṣe ẹ̀ gbọ́dọ̀ dárúkọ rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ dárúkọ rẹ̀ ẹ sọ nípa àṣìṣe tó ṣe ẹ sọ àtúnṣe àṣìṣe yẹn láì dárúkọ nítorí tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ sọ àṣìṣe òun tẹ́ ẹ sọ àtúnṣe rẹ̀ àtúnṣe yẹn ọ̀bọ̀n wí yóò tún bá gbogbo ẹni tí bá ń ṣe irú rẹ̀ wí láì jẹ́ pé ẹni tó bá gbọ́ yóò máa lérò pé ó nínú ni àtúnṣe yóò wà máa bẹ bọ́yẹ̀ yìí ń bẹ láyé bọ́yẹ̀ sí láyé yóò máa jẹ́ bàwí fún gbogbo ẹni tí bá ń ṣe bàjẹ́ ńdọ́jọ́ gbẹ̀ndàlùkìyà lẹ́yìn lọ́ọ́ dáa èsì pé kẹ́ máa wá fira yín sí ẹnu àwọn ọ̀tá táwọn fi máa yọ̀ yín. wala taj'alni ma'al qawmi adh-dhalimin má kà mí kó àwọn alábòsí àwọn ọ̀sẹ̀bọ̀ wọ̀nyí mọ́ kọ́ fún wa mọ́ kọ́ fún wa mọ́ dà mí pọ̀ mọ́ wọn. so ńṣe ló pè ní ọmọ màmá mi wọ ọmọ màmá mi torí kánábì mùsùlùmí bá káànù rẹ̀ kó lè bá a rẹ tó tó bá rántí pé màmá kan náà lọ́jọ́ bí yín ọ káànù rẹ kí ló dé tó sì fi lé má torí pé òun lẹni tó mánà jù tí ń bẹ láàrin wọn àti gbọ́ tó sì yẹ kápẹ́ yìí ń bẹ láàrin wọn wọ́n sì ṣe tí wọ́n ṣe ìtumọ̀ àbáwí nù tẹ́lẹ̀ ìbáyé wa eléyìí túmọ̀ sí pé <coughs> tá a bá ti mọ ọmọ yẹn ni ká gba létí. ọmọ bàbá ẹni ò ní rí ni kọ́ họ mẹ́ta nàbì Musa tó gbá nàbì Haruna mú bẹ́ẹ̀ sẹ́mi kó àwọn èèyàn yókù ọmọ ọgbẹ́ tó ọlọ́lọ́mọ tí ojú wo rí lónìí ọlọ́lọ́mọ tí Musa fojú wa rí ọlọ́sì ti sọ fún wa pé walaqad qala lahum Haruna min qabl ya qawmi innama innama innama fatantum bihi wa inna rabbakumur rahman fattabi'uni wa ati'u amri ńṣe lẹ fìtínà ara yín pẹ̀lú òsáyé o ẹ̀yin èèyàn mi arrahman ló lù wá gbogbo wa o ẹ tẹ̀lé mi ẹ má kọ̀rọ̀ sí mi gbàtí anabi musa gbọ́n tí haruna ti ṣe lẹ́yìn òní dáadáa lónà wa sọ pé rabbi ghfirli ọlọ́run foríjì mi foríjì ọmọ ìyá mi haruna. وادخلنا في رحمتك وأنت أرحم الراحمين kó wá sínú kẹrẹ torí pé wọ́n lọ́ba tí máa kẹ́ àwọn ẹrú rẹ̀ lọ́nà tó dáa jù. turu ẹ̀ ló sọ wá nínú hadith látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam wọn ni yarhamulahu musa ọlọ́run kẹ́ anabi musa laysal laysal mu'ayinu kalmokhbar ẹni tó fojú gánì nǹkan kò dàbí ẹni tá a fún ròyìn rẹ̀ akhbarahu rabbuhu azza wa jal anna qawmahu futinu ba'dahu ọlọ́wọ́n bá ti fún níròyìn báwọn èèyàn rẹ̀ fìtínà ti ṣe wọ́n lẹ́yìn rẹ̀ o falam yulqil alwah kò sì sọ wàhálà lulẹ̀ ńgbà tó gbọ́ lọ́dọ̀ lọ falamma ra'ahum wa ṣùgbọ́n nígbà tó rí wọn tó fojú gánni tí wọ́n ṣe lóòótọ́ alqal alwah ìgbà náà ló tó sọ wàlá àbílẹ̀ tó ń ti kó dodo lọ́nà sọ fún un torí ẹni Harun sọ pé ya qawmi innama futintum bihi wa inna rabbakumur rahman fattabi'uni wa ati'u amri torí ẹ ló ṣe jẹ́ pé àwọn anábì ọlọ́run kò sí tàbí ṣùgbọ́n wípé ohun àwòkọ́sí pọ̀ lára wọn ilé ìtọ́ yẹ kí mùsùlùmí kó wá àwòkọ́ṣe rẹ̀ yálà anabi wa muhammed sallallahu alayhi wa sallam tá a gbọ́dọ̀ wá àwòkọ́ṣe rẹ̀ nínú gbogbo nǹkan àbáwọn anabi tó ti síwájú rẹ̀ tó lọ́wọ́ bọ̀ sàdédé máa sọ táwọn fún wa àfi nítorí ká lè wá àwòkọ́ṣe wọn abẹ́ ọlọ́wọ́n bá wa ó sọ alọ́kan nínú ẹni tí ìmọ̀lẹ̀ àti mọ̀nà alukur'an tó sì láǹfààní ó sọ alọ́kan nínú ẹni tó máa tẹ̀lé ìmọ̀nà alukur'an ó lé wa jìnnà sí ntí mo ní sórí ibú kọ́má sì wà lórí ibú subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfirullah. dáadáa ẹni tó bá ń ṣe nasraniya ṣáájú kígbà àwọn ànábì kọ̀ọ̀kan tó tán ẹni tó bá ṣẹ̀sìn ànábì kan ọba àjẹ́ ànábì Musa ọba àjẹ́ ànábì Isa ọba àjẹ́ ànábì Ibrahim ọba àjẹ́ ànábì Dawud ànábì Suleiman Zakariya Yahya ayo gbogbo àwọn ànábì yẹn ẹnikẹ́ni tó bá tẹ̀lé lánàá wọn nígbà tí gbàjẹ́gbà tiwọn. Hmm? no àwọn ẹni tí wọ́n á rán sí má jẹ̀mú àwọn ẹni tí wọ́n á rán sí tí wọ́n bá tọ̀ lẹ́sìn rẹ̀ kígbà tí ẹ̀ tó tán àwọn náà mùsùlùmí ni wọ́n ń pè wọ́n àmẹ́ni tí wọ́n rán yàn sí tó bá tẹ̀lé lánàá rẹ̀ kò tí ì rẹ́sìn sí o kò tí ì rẹ́sìn sí o ṣùgbọ́n ti àwọn ará Mẹ́kà tó ń tẹ̀lé lánàá nàbì Ibrahim ọlọ́run náà Ibrahim sí wọn torí pé Ismail aleyhi salam mẹ́kà ló sẹ̀mí mẹ́kà ló ti sẹ́láìsì so àwọn ará mẹ́kà náà ló jíṣẹ́ fúngbà tó lọ́n ṣe ní ìrànṣẹ́. Alaikum salaam. bó ló ṣe rí torí pé wọ́n láwòrán èèyàn ọwọ́ aláwòrán ya majority wíwá tí màlẹ́kà máa ń wá máa wá bá àwọn anábì ọlọ́run máa wá ni so kò sì sí báwa sì lè mọ̀ pé ni àyàfi ká anábì tó wá bá sọ fún wa anábì Musa náà sọ fún wa Jibril ni o Jibril ni lọ́wájú yìí o ṣùgbọ́n bó ṣe jẹ́ pé gbogbo Jibril wọn bá anábì náà àwòrán ọ̀kan náà sàhábà ló so ó sì ṣẹlẹ̀ wípé ńgbà kan tó wá tó lọ tán ànábì ń bi wọn léèrè kó sẹ́yìn mẹ́tọ́ wá béèrè Umar láàmú ọlọ́ọ̀lọ́mù onítọ̀ màláíkà Jibril lẹ́yìn tó ti lọ tán ẹ̀lẹ́ ìjẹ́bù kò sí bá a ṣe lè mọ àfi kánà bí fún nabi musa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni fèsì ṣe tòrátà nìkan gbogbo tíra yòókù yẹn odindi lọ́lọ́run fún àwọn anabi tó fún kò sí tíra mi tọ́lọ́run fún wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ alukurani nìkan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn yẹn odindi torí rẹ̀ kó o tó mọ̀ pé nǹkan kan wà ń nǹkan kan ò sí ń ka gbogbo ṣùgbọ́n alukur'an nígbà tó ń sọ̀kalẹ̀ ó ń sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ kódà kó pé kìí ṣe sábàbí ló bì àwọn èèyàn mọ̀ pé àyà báyìí sọ̀kalẹ̀ lónìí òfin tó so ṣùgbọ́n àwọn tíra àtiwájú yẹn kò lọ wa o lè mọ kọ́ńtẹ́ǹtì rẹ̀ àfi kó ka gbogbo ẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sáwà lónìí nù o lè mọ kọ́ńtẹ́ǹtì àlùkùránì lónìí àfi ka gbogbo ẹ̀ irú rẹ̀ àwọn tó lọ́n fún ní Taurata àti Injila àti Zabur lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àwọn sọ̀hábà ìdí tá a fi gbọ́dọ̀ wà òkọ́sí àwọn sọ̀hábà tó nù alukurani sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ríbi ṣe sọ̀kalẹ̀ wọ́n sì rí bá nàbí ṣe apply rẹ̀ so ẹni tó sojú rẹ̀ tó rí bó ṣe sọ tó rí bó ṣe apply rẹ̀ a lè fi wé àwọn atẹ́jẹ́ pé ọkàn ká ni so ìdí nù tó fi jẹ́ pé bóun sọ̀hábà gbọ́ yé ọ pàtàkì toró dindi làwárí so ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtẹ́ǹtì kùránì ó lè má àfi kókè alukùránì kókè kókè kókè omi ọ̀ka lákàtúnkà lákàtúnkà àgàkó tó máa ń tọ́lọ̀ ń sọ. Naam. ètò máa ń ṣe àlùwàlá tí wọn máa fọ oríkèé kan lẹ́ẹ̀mẹ́ta nínú àwọn oríkèé tá a máa fọ wọn nù súnà pa ànàbì máa sálọ alábẹ àmọ́ pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé ìwọ farabalẹ̀ sálọ èyí ṣe pé gbogbo ẹ wàá jẹ́ pé o ṣe o ṣe wádùwádù àbújá ń jẹ púpọ̀ ìrẹ̀lẹ̀ ní òru àti sọ ọlọ́run sọ alukur'an kalẹ̀ lódìndí láti nu alọ́hìn mahfuz wọ́n sì baytil izza ní sàmàlẹ́ ayé lóru kan àti bẹ̀rẹ̀ ọlọ́run tó wà ń sọ díẹ̀ díẹ̀ lẹ́yìn náà inna anzalnahu fi laylatil qadr ó tún túmọ̀ sí pé àkọ́kọ́ ntọ́lọ́run tó kọ́kọ́ sọ kalẹ̀ nínú alukur'an laylatil qadr náà ni iqra bismi rabbikal ladhi khalaq laylatil qadr lọ́sọ̀ọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك